ọba ara kò ní sáláì dá ẹnu ẹnu mo fi gbàrẹ́ ìjẹ mi onírúurú ara ń bẹ nílẹ̀ bí ẹrú ara tó bá wẹlé dùá ló ń forí wa dá alẹ́lẹ́ ibà ibà ìyẹlẹ́ ibà ibà ìyẹlẹ́ ìyẹlẹ́ alẹ́lẹ́ ibà ibà ìyẹlẹ́. Abara alabari biribiribiri birabara má fi mi dára tí o pa mí lẹ́kùn elédùá. ẹnu ẹnu mi má ṣe mí lọ́ṣẹ́ orí orí mi. mọ́mì my sweet mọ́mì ibo ni mọ́mì wà. Ah, ọkọ mi ṣàlàfíà ni lẹ́dìá má bínú ọkọ mi mò ń mò ń fọbọ́ lọ́wọ́ ní kitchen mi pẹ̀lẹ́ ọkọ mi ṣé dáadáa ni Adébọ̀wálé ńkọ́ ilé ọkọ mi. <laughs> mú mi ṣe ẹ ń lọ bìkan lẹ fi múra tó tó báyìí ni. irọ́ rárá o mo kàn ń fọbọ́n kitchen ni eh. mi ò tiẹ̀ ní plans àti jáde lẹ́yìn rárá eh, tó. ẹ jáde no. all right anyways ẹ lọ fọbọ́ yín tó torí mi lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. jókòó mo ní mò ń fọbọ́ ni mo sọ o ní kitchen. ẹ mo gbọ́ nǹkan tẹ́ sọ màá mo ní kẹ́ pọ̀ tán so that àlè ìwà gist mo ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ bá yín sọ. <laughs> Tiwalade. Ma. Ṣebí wọ ni ìyàwó ọmọ mi Adébùwálé? <laughs> Ọmọ mi. Mo mi ro question wo lẹ ń bi mi of course. <laughs> Èmi nìyàwó ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé mi mo bí mi kí lè drive at. mo sọ lẹ́ẹ̀kan mo ní mò ń fọ̀bọ́ lọ́wọ́ ní kitchen mo èmi dẹ̀ rò pé bóyá wà á tẹ̀lé mi pé àmọ́ mi ò just the usual pé kẹ́yìn ọ̀ràn àgbàlagbà lọ́wọ́ o dẹ̀ níwà jókòó tó bá ti jókòó kí n bá ti ṣetán ká wá gist. mo mi ṣe rí ẹ mọ̀ pé mo ti máa ń sọ kí ní ìfún yín èmi ìlú ni màá sọ fún yín wípé kẹ́ máa ronú bí àwọn local ìyá ọkọ yẹn mọ́ àwọn èèyàn ń ronú báyìí mọ́ ọ ṣé rí èmi tí mo wá kí yín lénìí yìí o mo ní plan ni plan tí mo dẹ̀ ní ni pé kí n wá kí yín kí n dẹ̀ fún yín ní gist èmi ò ní plan pé mo fẹ́ máa fọbọ́n bíbá yìí no lórí schedule mi mi ò plan pé mo máa wọ kitchen yín rárá it's just like èmi náà sọ fún yín pé kẹ́ wá lọ fọbọ́n lé mi kò wá òkè wọn ṣe rú ẹ mọmọ mi ẹ rí bó ṣe rí ni it's just like kéèyàn wá kí yín sìn kẹsàn pé wá bá mi fọṣọ torí mò ń fọṣọ lọ aṣọ tẹpẹ yín fáyín lẹ wọ fáyín o kò sẹ́lómi tó bá yín wọ̀ o àbí wá bá mi fọbọ́ abọ́ tẹ́ pé ẹ̀yin fáyín lẹ fi jẹun it's not okay mọ́mí gbogbo àwọn kinní yẹn ẹ̀mọ́ òṣìṣẹ́ kan bá mi ṣe old school nìyẹn new school làwà yìí ẹ jẹ́ ká máa mú àwọn ìwà new school yẹn ká máa mú ká máa mú ṣiṣẹ́ gbọ́. ẹ wá ẹrọ fọbọ yẹn tán ká wá gist ẹ wá àwọn neighbors mi mọ mi jẹjẹjẹjà àwọn neighbors mi ti máa ń sọ fún àwọn ọkọ àtìyàwó yẹn mm. tó wà ní flat ẹgbẹ́ ọ̀dọ̀ wa yẹn mm, mm. Jesus mo sọ àwọn òótọ́ ọ̀rọ̀ kan fún wọn. ilé wọn ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọkọ ẹ̀ ti da ó ti dẹ́rẹ́ ẹ̀ ti ta mo mí pé ọkọ yẹ ọkọ lédi ó ti ń kó ẹrù ẹ̀ síta bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ní nǹkan tí mo sọ kalẹ̀ ó ṣẹ̀ mí ni o ó mi ẹ lọ fọ bọ́ọ̀yìn sọ́kẹ́ wájú sí i ah, ìròyìn ò tá àfojú bá. <laughs> o ti sọ fọ́kọ pé ìyàwó ń ṣe ṣe. mọ́mì ó ṣẹ̀ mí ni mo mọ̀ ẹ́ ló ń miss yan mo kàn pe ọkọ ẹ níṣojú ẹ báyìí mo ṣe sọ fọkọ ẹ mo sọ everything àní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọkọ ẹ ń ju báàgì ẹ síta báyìí ni mo fi wá báyìí. ṣé o ṣe pé o sọ débi wípé àkọ́bí wọn ọmọ àlè ni wọn. mọ́mì ṣé màá tún pẹ́ yẹn sọ ni mo sọ everything ni mo sọ wọ́n ti ń dẹrù ẹ̀ síta mọ́mì ẹ má yẹn sọ tán àwọn kan tó wà tó tún ṣe rẹ̀ before that time ẹ fọ́ bọ́ yín tán kí wọ́n á jí sí ẹ má enjoy ẹ̀ mọ́mì nǹkan tí mo ṣe mo nu wọn lọ́rọ̀ àwọn méjèèjì wọn ò ní ṣe irú ẹ̀ mọ́ bó ṣe wà yẹn mọ́mì ẹ lọ fọ́ bọ́ tán màá wá jí sí tẹ bá rí gbogbo àwọn kan tó ṣẹlẹ̀. <laughs> wúmà yẹn ó ti ah, o ó o ó họ́bù gan. ah mo tiẹ̀ hé tiẹ̀ kéèyàn má tiẹ̀ lè sọ òótọ́ ọ̀rọ̀ síta. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ṣe ṣe ṣe ṣá jẹ́ ìgbàlú arábìnrin yẹn ti sin nínú àdúgbò lọ́sọ̀ gangan ah àdúgbò ilé o. bẹ́ẹ̀ni ṣo fẹ́ gbọ́ èpo náà ń pè mí tára ẹ ló máa kọ́ wọn kó tó rántẹ lómi. ẹ̀gbọ́n nísinsìnyí náà ọmọ ọjọ́ jẹ́ pàbúrò mi o. fóònù mi dà ẹ̀gbọ́n yẹn ti yọ mí o ẹ̀gbọ́n níbo náà gbà ẹ̀gbọ́n. tálákà tó báyìí ládùúgbò yìí ah, wọ́n á fẹ́ wú ẹ pa. Ah, ẹ̀mẹ́tì tiẹ̀ bá jù hmm. ibi tí nàìjíríà lédè kó tó a máa lọ support Arsenal dọ́nà ọjọ́ ọ̀la ni ẹ fẹ́ dunu weekend tilẹ̀ ọ máa ń gbádùn after gbogbo struggle during the week wàá lọ wo bọ́ inú but that's not about play tension ni mo ní àbúrò kan gbẹ̀ngàn lẹ́nìyàn tá a sábà pèlè báyìí àdé máa gbóná mo ní bọ́bọ́ ìrọ̀rà ṣé dáàdi ẹni wẹ́ngà ni. ó dáa kí wọ́n máa ṣòfò méjì papọ̀. ìṣòro méjì ló ní. ẹ wọ́n máa fèsì ìṣòro nàìjíríà ni wọ́n fèsì ìṣòro arsenal. nǹkan tó ṣẹlẹ̀ gbẹ̀ngà bẹ́ẹ̀ náà ìjà ọ̀jẹ̀ báwo ni. bọ́sí mo rí ẹ̀ rí ah, ah. dúró dúró dúró dúró síbẹ̀. mo ṣe ń bọ̀ ni mo rọmọ ní bírèdì mi. Hmm? mo kúrò ọmọ báyìí ò lè máa ta bírèdì ládùúgbò hmm? ká má bàa ra bírèdì náà. Hmm? Ah, jẹ́ ń sọ ẹ. <laughs> sọ sọ sọ sọ o máa ń gbé wéètì ni. yí báyìí yí báyìí yí báyìí yí báyìí yí ah! báyìí. ẹ ṣó ti rí ah! ṣó ti rí. jọ o ń gbé wéètì ni o máa ń ṣe press up ah! o wá ń ta bread clayton kiri ogun kékeré kú ọ̀nà ayé alátẹ̀ni lọ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ má bínú gbogbo lé ẹni tó wà kí ọ̀sìn a máa ń láti lè. o máa ta wine. on top waiting. o ah, máa fẹ́ ṣẹlẹ̀ wá bàbá bàbá bàbá. ló dáná kan. wo èló ni gbogbo bread tó ń ta yìí èló ni gbogbo ẹ. bíi five thousand. five thousand naira láti ní lọ́wọ́ òkiri mọ́ náà ah, àwọn onídìí láti máa kún lẹ́bẹ̀ẹ́ mi wo ó máa máa wà lọ́dọ̀ mi ẹ̀gbẹ́ mi ló máa máa wà wo mi fi kò ń ṣe inú wọn ọmọ fẹnu ṣe o kò má lọ ròyìn pé bóyá ah, eléyìí o ìlóbi. owó ṣeré. ṣe ọkọ gba ilé ìsọwọ́ náà. Joko, Joko, Joko. jókòó sẹgbẹ mi náà jókòó sórí irú yín ló máa mú picture ló máa filter lórí Instagram àbí bẹ́ẹ̀ kọ́ ok sì kí ló rí sí tó san owó fọmọdé sí ṣé ìdílé lé ní ó dà mo lè bẹ́ẹ̀ tiẹ̀ eléyìí ni. láyé láyé bí ká mo gbá sí àwọn ẹbí sọ ríran ni. bọ́ńbọ́n ni òye wọ eléyìí wọ jíjẹ náà jíjẹ jíjẹ eléyìí wọ jíjẹ. ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹjọ́ tó bá wọ̀ bí ó máa bẹ́ẹ̀ nípa ìyá tó wọ̀ jẹ́ sí ọ̀dọ̀ ríran ni ẹjọ́ ríran ni. eléyìí wọ ọdẹ pàtì lè jẹ díẹ̀ ebi ti jẹ o pàtì tẹ dí ebi ti jẹ o. wọ́n àgbẹ̀sọ̀ lẹ̀ sọ́mọ yẹn fọmọlẹ̀ ebi ti ẹ̀ bàbá máa sọ padà mo ti kówó lè. tọ́ba ti tẹ̀ dí ebi ti jẹ irọ́ ewo nìkan. balo lọ́wọ́ yìí tá a bá ń sọ nigerian striker tó wọ ẹ̀wọ̀n ju martins kò sọmọ náà. ẹ eh, martins martins níbo martins àfúyà kúrú ni. ẹ̀gbọ́n oh. ṣe é rí ẹjẹ sọ nìkan fún mi èèyàn tó bá fara lówó táwa jẹ rẹ ń lá ń bẹ là á mọ. ìwọ dákọ yakubu lẹ́ẹ̀kan jàre yakubu tọ́ fún straight pass ẹ kó gbá sínẹ́ẹ̀tì tó gba sóbà máa mi gan asukọ̀ go yẹn. mọ mi jẹjẹ gbogbo láàyè. mọ mi jẹ ara ah, ẹ ò yá. gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn pátá tẹ́ bá ń sọ̀rọ̀ nípa fúbọ́ọ̀là tó wà quintessential Isiaka Ọláwálé gbogbo olóbi stars ibo lẹ fi sí. ta ló ń jẹ́ Isiaka Ọláwálé. Ah! ẹ̀gbọ́n ẹnu ẹnu ṣe fámìlì yìí ni àbá bùrọ̀dá jì í. fìyẹn lẹ̀ àwọn yẹn ṣe kí ni wọ́n gbà bọ́ọ̀ mo ń bọ̀ jẹ́ lọ mú pépà fún yín kẹ́lẹ́ kọ́nfàmù ẹ̀ mo ń bọ̀ mo lọ mú pépà wá. béèyàn bá ti ga abẹ́lé ìwọ̀n ọlọ́pọlọ. eléyìí ike ló ná. ẹ ó da tó ó da tó fàbọ̀ náà ni. ẹ̀rú òyìnbó ni wọ́n máa ṣe kú. tani lè tani yóò ọgbọ̀n nínú ilé mi nínú ilé tani nínú ilé mi ó yàwé ni. àmì yàwé a à ah, àwọn tó ń gbá bọ́ọ̀ nílẹ̀ tá wà yìí nílẹ̀ tí wà yìí. wà ah. olè náà pariwo ń bẹ̀rẹ̀. ẹ kí ni tiẹ̀ nù yẹn ṣó lè ò ní jẹun àbí yẹn kankan ló bólé. àjẹkù ọkàn lè jalè náà nìyẹn olè olùbọ̀dọ̀ yẹn ṣe dán olè. just take a look at yourself kí ló tún sún ẹ débi olè jíjà nítorí Ọlọ́run ṣé kò ń ṣe wọ lọgbẹ agbin last week tọ́ni pé lọ́n ti ọmọ underage kan lọ́yàn bẹ́ẹ̀ bọ̀bọ̀ yìí. olórí burúkú ma iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni alaye alaye iṣẹ́ èṣù yẹ alaye iṣẹ́ èṣù yẹ alaye iṣẹ́ èṣù yẹ alaye. o ti tó má fọ má fọ bọ́ọ̀lù. jẹ́ lọ́dọ̀ dọ́nà ọdẹ ẹlẹ́pàá àwọn tó wà níbí. àpàrọ̀ mi ṣe olórí burúkú lélẹ̀. iṣẹ́ èṣù ni kíni dọ́nà ṣé ẹ̀yin nìkan lè yàn tó wà láyé tẹ́ pé ẹ̀yin nìkan lè ṣùgbọ́n bísí pẹ̀lú ẹ̀ ó yà wèrè ni. gbẹgbẹgbẹ lọ ẹgbẹ lọ olórí burúkú ẹni máa pa ọmọ èṣù èṣù ṣéṣù nìkan ló ń ṣèyàn ni àwọn ìyá tó ló ń ṣèyàn náà ni ṣé àwọn olè máa ṣe yín tó yẹ pé èṣù ló máa ṣe yín èṣù ló máa ṣe yín ọgbẹ́dọ́gbẹ́ rẹ̀ tó ń ṣe yín ó o ṣáà dúpẹ́ kó báwọn èèyàn rí báyìí kárẹ́mì nìkan ló bá ni. ìrìnàjò ti lọ ti pẹ́ náà èmi máa ní kọ́ kọlọ fi tún ara ẹ ṣe títún ara ẹ ṣe wo àlàyé wa bi. àlàyé àlàyé àlàyé àlàyé àlàyé. filẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ ìwọ fi sílẹ̀ fi sílẹ̀ máa ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó gbọ́ tèmi tí ẹ máa gbọ́ sórí èmi ò fẹ́ ká máa pariwo torí èmi ò sọ̀rọ̀ jù ikú mẹ́ta ló wà ńlẹ̀ tó lè pa ẹ́ wàá kàn mú kan bóyá kó o mú ká mú táyà ká jù sẹ́ lọ́rùn ká dẹ̀ sun ẹ́ dànù àbí kó o mú eléyìí tó jẹ́ pé ẹ̀wọ̀n ò ń lọ fámílì ẹ̀wọ̀n ò mọ ẹ mọ́ ah. ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn o ti lọ nìyẹn wọ́n gbére àbí kó wàá mú ìkan yòókù fúnra rẹ̀ bóyá ká gbé ẹ lọ sórí tọ́mìlà bíi kọkàn bẹ́ sínú odò kó kàn kú fúnra ẹ. àmọ́ gbé o. àbólórí burúkú nìyẹn ni sọfẹ́ sófò ni sàyí ẹ̀fẹ́ bàjẹ́ ni àbólórí burúkú ẹni ṣé ìyá ẹ̀fẹ́ gbé sórí ọ̀yà ókè wọlé ẹ jẹ́ kó ti àkọ́kọ́ wọlé àbólórí o tún síjú wọlé ayé ìyá ẹ̀fẹ́ bàjẹ́ o tún síjú wọlé àbólórí. èwo làwọn kú tó jìbọn bẹ́ẹ̀ ń wá fún wa. èló ló fún bàbá ẹ̀ sábẹ̀. ilé lọ fi ilé ọwọ́ òde jọ ẹ̀ẹ́dẹ̀ rọjú rọjú kí n tiẹ̀ à ń parí ẹ̀ lọ́la láàárọ̀ kùtùkùtù. good morning wonderful people. good morning sir. pẹ̀lú ọ̀rọ̀ bàbá ẹ̀kọ́ tóbi ṣá. parí ẹ̀ lọ́la. èwo ni yọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ṣe ń sọ fún ẹ lẹ́ẹ̀kan sórí business tó lò fẹ́ kówó sí ń sìn mò marketing sin yín o they say no no really i'm telling you kò wa lucrative rárá it's just that pé olóògbówó o wá fẹ́ kó dànù o fẹ́ kó sínú igbó yes. but oh, uh, um, where i'm coming from. Mm. This kind of business yes. who are very lucrative man. Ah, no, People I... are putting a lot of money in it and they are getting returns kí ló fi rí báyìí lùwà. oṣooṣe mọ̀ mí ni oṣooṣe mọ̀ pé ìgbà tí bá fún ẹ you know it's confirmed. it's exactly. confirmed then so I, I would give you some options. okay final options kan tó le that you can pick from. All right. do you understand which is fam is in the same line. Hey, baby. How are you? I'm fine, my love. You look beautiful. Thank you. Madam, how are you? Ah, ọ̀rọ̀ ti jíde. Lọ́jọ́ wedding, come on ń sáré kiri ní lọ́sẹ̀ rẹ. tí wọ́n base sí South Africa. yes na. ọ oh, ẹ má bínú. Ah, mo ti bínú <laughs> rẹ. mi ò mi ò recognize. how you doing. ẹ mọ̀ pé ojú dí lọ́jọ́ wedding yẹn so um, ojú yín ò really register. thank you very much eh, mo rí owó ọ̀tọ́jú ara rẹ. ọ oh, ah, orí mi rí chubby. thank you ṣe gan wa appreciate it. yes yes. Um, okay let's just round up. So, sorry just a minute my love um, let me just finish. okay so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. the same line ni àwọn kíní yẹn wà. What's that? Kí ni mo ń bá ẹ? Nǹkan ṣe Ah! Ẹ̀yin lè rú bẹ́ẹ̀ ṣá. <laughs> Okay, um, um, Saint yìí ni mo ni mo. Yes. You like it? <laughs> Yes. <laughs> Thank you very much. Jíde máa lo quality. Èmi náà rí bẹ́ẹ̀, ah no, wọ́n ti ẹ̀ ní taste, èmi gan-an rí bẹ́ẹ̀. Very nice uh, perfume. <laughs> àwọn perfume àwọn mọ́là yẹn ni àwọn ní five hundred to seven hundred yẹn wọ́n máa ń wọ́gọ̀ àwọn yẹn ló wọ́n jù lórí igbá this particular one mo tẹ̀ máa ń smell ẹ̀ tí bá kọjá lábẹ́ bridge wọn <laughs> wọ́n ní taste gan mo tẹ̀ ṣọ́n pé bẹ̀ẹ̀ gan létí get fìlà orí yín <laughs> that means ẹ máa ń patronize wọn. sorry um, my perfume. yes. kò sọ pé òun ò bí ti mọ́lá yeah, it's a compliment. Eh, eh, <laughs> okay, kí n máa dà sí ok. Eh, ah, ṣé mi gan lè rí nǹkan mú báyìí. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ the same line ni ṣé o gbọ́ um, sorry to interrupt you guys. Mo um, ní nǹkan kan tí mo tún fẹ́ sọ. Okay, I'm listening. <laughs> okay. Ìṣòrí expression um, tá a wà yìí, obìnrin ní sè uh, <laughs> Please just yes. go on. Um, actually, mo fẹ́ béèrè pé ṣé ibi tẹ́ dé sí ní ìlú wa yìí, ṣé àwọn tó máa ń fumigate ṣé wọ́n máa ń wá síbẹ̀ regularly ṣá? Uh, sorry, um, kí ni fumigation ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? No, kò ní nǹkan kan ṣe nítorí ọ̀rọ̀ àwọn ìdun ìlú wa yìí. Ah! ó mọ àwọn ìdùn ìlú wa ni wọ́n burú kan tó máa ń lé wọn kúrò bíkan bíkan ibòmí lọ́ọ́ máa wọ̀. ok uh, yes ọmọ fún mi gé tàbí lọ ọmọ fún mi gé dáadáa. good because i was worried i was yeah oh she understand nǹkan tí mo try to sọ mo wà worried ni actually don't get me wrong o um, only reason tí mo yìí sọ bẹ́ẹ̀ uncle ẹ má ẹ má bínú. no i'm listening i'm listening. Eh, eh, mo ti ẹ láyọ̀ kó wọ́n wà open sọ̀rọ̀ gan-an ṣẹ́rí ọmọ pípẹ́ ṣé ń bọ̀ ọkọ mi rìn yín sí ẹ close gan-an ẹgbẹ́ mi ò tiẹ̀ mọ̀ yín dáadáa at least ẹ close mọ́ ọkọ mi so i'm just a bit worried about him. okay let me make myself clear um, actually nǹkan tí mo ń try láti sọ nítorí eh, eh, irùngbọ̀n wọn ni mo ṣe wà oh bothered no you know, pọ̀ jù ni ṣé wọn náà rí pọ̀ pọ̀ jù ní ó ti pọ̀ jù no no no uh, no no listen she's saying she has zero tolerance for you mi ò ní tolerance for ìdun rárá bí mo so mo ṣe ń bá ọkọ ẹ rìn tí ìdun bá wà ní no yes Because bá máa kó wá sí. nǹkan yeah i understand you very well. like him. yeah, no jude look, tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ o. no no no ẹ ò mọ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mò ń bẹ sọ yìí ó important gan because mi nífẹ̀ẹ́ kó tún lọ kó yẹn sí ibi tá à ń sọ yìí. ìrùgẹ̀rẹ̀ tún yẹyẹ péré fìwà rere lù fara yẹrẹ ẹlẹ́nu mẹ́rin máa sọ túndé. because wọ́n tún wá familiar pẹ̀lú àwọn ìpínyàn mi eh, then tí wọ́n fẹ́ sanwó jọ wá tẹ̀lé mi lọ ah, ní kí wọ́n tún mọ iná náà kan tó fi hàn lára ju. since today i'm familiar with those people. exactly. Uh, ṣé ẹ ní ìdánilẹ́ tí wọ́n lẹ́dí. kí ni ìtumọ̀ nǹkan tó ṣe é sìn sìn kí ni ìtumọ̀ nǹkan tó ṣe é sìn. ẹ ni mo ṣe o no ẹ mọ̀ kó tí mo kọ̀ rò I thought it was my younger brother oh àbúrò mi ṣe máa ń ṣe gẹ́lẹ́ lẹ́ṣẹ̀ yẹn o ẹ má bínú fún mi ọjọ́ àbúrò mi ló máa ń ṣe you forgotten ni as in tó bá ti gbé oúnjẹ lè fún mi báyìí mo ti gbàgbé pé ẹ̀yin ẹ jọ̀ọ́ ẹ má bínú tó bá ti gbé oúnjẹ lè fún mi báyìí mi ó kọ́ máa nọwọ́ láì ní káàkáyè ni sincerely bó ṣe lọ́wọ́ yẹn mo kò gbọ́ àti ṣe rí ẹ bínú. and she laughed you are laughing you know you funny. ẹ má bínú ṣe gbọ́ ṣe mi. Ah. ah ah ah. ṣé mo understand me. I thought was my brother now. But what is your brother? fún wa yàrá bí ṣe jẹ́ ọdún yìí ọlọ́run. good evening my wonderful people. good evening sir sori bàbá tí wọ́n wò yìí bàbá tó gbádùn jù ládùúgbò eré ó ní time table oúnjẹ bó ṣe wà yẹn ọlọ́run bó ṣe wà yẹn oúnjẹ tó máa jẹ ní next week next two weeks ó ti mọ̀ ọba sanjó gbádùn tó. ìyàwó ẹ̀ máa sọ oúnjẹ kú nìyẹn o. wọ́n bí wọ́n bí òòrì bí tó ti ń jẹ orí ìgbín panla kíndìnrín ṣáàkì. ìyàwó ẹ̀ máa ń ṣọ́ọ̀bù nìkan kí ló dé. jẹ́ kẹ́mi sọ ọ̀kan fún ẹ sórí nǹkan tó dáa nìyẹn sórí wọn kì í jẹ bàlárò kan tó jẹ lọ́sàn-án ó ti máa ló ń jẹ. ó fẹ́ gbọ́ bàbá yẹn ó mọ bá ṣe ṣe ìmóòyò. a máa kàn á rà bọ̀ ilé ẹ̀ fún rẹ̀ á máa mú mi ẹ̀ á fi tẹ̀ bá. ìmúra láta sẹ́sẹ́. mọ́mi ọ̀rọ̀ tí mo sọ látara ó ń dùn mí gan-an ó lè jọ láyé pé èmi ni because tó bá sọ̀rọ̀ ìsọ̀ lè mi mọ́mí ó lè má fara rí lọ nǹkan tó máa ṣe fún bẹ́ẹ̀ nǹkan tó máa ṣe fún bẹ́ẹ̀ mọ́mí mọ́mí ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀. mo gbọ́. ẹ ẹ gbọ́ ohun tí mo sọ. gbogbo nǹkan tó ń sọ ni mo gbọ́. mọ́mí àní ọmọ yín sọ fún mi pé pef mola ni mo ń lò ẹgbẹ́ ìgbà tí mo débi ń sin mọ́mí ṣé mi ò smell nice. Uh, of course you smell nice. i smell nice mm. God bless you. ibi tó wá sọ dé ó ní ẹnu bọ́tẹ́mi kó sẹ́nu o tèmi bá wà very careful ó ṣeé ṣe kó máa bẹ̀rẹ̀ sí pàǹkan nínú irùngbọ̀n mi. bí ìdúnmùta. bí exactly torí pé uh, ọkọ tòun o èmi ló ń bá rìn ìdun yẹn lè rè é ó máa kó sára aṣọ ọkọ tòun ọkọ tòun máa kó dùn wá sílé àwọn hmm. òun lè fẹ́ kí dùn wá ní àwọn hmm. so kí n lọ jẹrun gbọ̀n mi àbí kí n sún fọkùnrin díẹ̀ ẹ ìmájú gbogbo ọ̀rọ̀ tó sọ níwájú ọkọ ọkọ ilé wa ń bẹ̀. ẹ ọkọ ẹ máa wà bẹ̀. Hmm. ó máa wà bẹ̀ mọ́mí tẹ̀ mọ́ afẹ́jọ́ sùn yìí because nǹkan tó ṣe yẹn tó bá repeat ara ẹ̀ tí ó bá repeat ara ẹ̀ ó lè fà kó jẹ́ pé ó máa affect ọmọ yín tó máa tún kàn yín gan. ó wà ń bẹ̀ lọ́jọ́ ìgbéyàwó. mo wà ń bẹ̀ mọ́ náà. orí ìyá àti bàbá. definitely. iṣẹ́ ṣèdálé wọn mọ̀. ẹ gbogbo my introduction ẹ mo ṣì mọ́ wọn <laughs> náà. very good àwọn tẹ ò máa lọ bá nìyẹn àwọn tó máa lọ fẹjọ́ ẹ̀sùn nìyẹn ṣòro èmi tó wá báyìí wrong person èmi tiẹ̀ ti wrong láti wá bá gbogbo èébú tó ló bú ẹ tó ń jọ ẹ lójú ẹ òrùn bí nǹkan òrùn bí nǹkan òrùn bí wọ́tàbí ọkọ̀rùn gbọ̀njọ́ gbogbo ìyẹn kékeré ni ó ti bú mi láwọn èébú tó yẹ kémi ti lọ pokùnso ó ti bú mi láwọn èébú ó ti sọ̀rọ̀ tí ò dá sí àní ọmọ àlè tó wọ̀nyẹn níjọ́ kan ló wọlé mo bá ró tó ẹ̀ máa yá ló bá wò mí títí ló bá ní mọ́ mi kí ló dé tẹ́sẹ̀ tèmi ti rin sára mi. ẹsẹ̀ yín of course ó dẹ̀ mọ̀ pé lóòótọ́ ẹsẹ̀ ti ń lóòótọ́ ó ń dà bọ̀kọ̀ wá gba ẹnu ẹ̀ tẹ́sán bá ti wá tínrín iṣẹ́ ẹnu tòun ló ti máa. Ah! irọ́ ó ń dà òótọ́ ọ̀rọ̀ ni gbogbo ohun tó máa ń sọ̀rọ̀ kò ṣe pé parọ́ ó máa kọ́ sọ́ńdà òótọ́ ọ̀rọ̀ ni ó yọ lórí burúkú ọmọ tẹ́mi ò rírú ọmọ òṣì ọmọ òfò bẹ́ẹ̀ yẹn rí ó ti láìsàn ó ti lágànná ọmọ mi ò tún wá rí gẹ́gẹ́ bí àìsàn àlébù ló ń pẹ́ o ó ní kò sẹ́dá kan tó wà láyé tí ò ní tiẹ̀ lára ọmọ àlè ẹ̀ tún wá lọ́jọ́ kan ó bá mi ní kíchìn gẹ́gẹ́ bí ìyọkọ mò ń dáná kó má tiẹ̀ lè sọ wípé òkè àmọ́ mi ò báyìí nùfẹ́ báyìí ṣe báyìí ó lóun ò kì í ṣerú ìyàwó bẹ́ẹ̀. Ah, ah. torí n tó lè ṣe fèmí òun ni wípé bẹ́ẹ̀ bá ṣe máa wọ tẹ́ ẹ máa lọ wà kalẹ̀ torí ó dá mi lójú pé adébọ̀wálé gan mọ́ tó ń ṣe mọ́ torí ta bá máa sọ lọ ta bá máa sọ bọ̀ á ní pé kò sẹ́ni tí ò lálẹ́bù tiẹ̀ àléébù nìyàwó òun yẹn ohun tó ń ṣe ìyàwó ẹ̀ yẹn tó jẹ́ àìsàn tí ò ṣe é wò yẹn ọmọ mi ò mọ̀ wípé àìsàn ni àléébù ló ń pè. ibà ibà yẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ abára Ah, <laughs> how is it going. ah well fine mo ní kí n calculations kan. èmi náà rí bẹ́ẹ̀ mm. my darling mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó sọ òótọ́ ọ̀rọ̀ fún mi. ṣé bó ṣe ń wo mi ṣé mo jọ married woman àbí mi ò married woman. Ah, bó ṣe wáyé. wò mí dáadáa o. Say mo look married. sorry ká yọ ń pé o láìkó máa wọ wedding band ẹ tó bá rí ẹ ń tà bó ṣe wà yìí hmm. ẹni tó bá wù ẹ tó rí ẹ ó yẹ kó mọ̀ kó ti máa. ní kíni. irọ́ ni wàláì kò sẹ́ni tó lè mọ̀ pé mo máa rí èyí lèmi gan ṣẹ̀ṣẹ̀ mọ̀ olóyìn mi gan mọ̀ èmi máa ń ríra mi pé fine yá ẹni tó bá rí mi ẹ kó mọ̀ pé mo ti wà married pàtí àwọn orúkà tí mo lọ lé ni. Mm oh my god àfi bẹ́ẹ̀ pé mo wọ ẹṣẹ kan débẹ̀ ni mi ìrírí ọlọ́run rí bí mo ṣe ń wọ pati yẹn báyìí mi ì lo twenty minutes ní gbogbo pati bá dàrú i'm telling you like four different guys ló toast mi pati yẹn ló ń béèrè nọ́mbà ló ń rán àwọn èèyàn wá ah ó gbóná èmi gan ẹ̀rọ ọlọ́run bá mi tó bá ra àwọn guys tá sọ rẹ tó bá ra àwọn guys àwọn ọmọ dúró tán ọ̀gá wọn fáìn ju ẹ lọ dànù tó bá rí èyí tó dúdú dúdú pa ni èyí tó pupa ó pupa síbẹ̀ ni tó ń dán àfi bíi gloss èmi gan ọlọ́mọ mo ní yé ẹ àwọn ọmọkùnrin ló dáa tó ìtọ́wọ́ pé mo ro ọlá ọlọ́run dẹ̀rú ah mo rò pé máa ń try fún mi ìwọ náà máa ń ṣe ṣé if not pàtí há nọ́mbà mi lé wọn lọ́wọ́ àwọn tó bá ra àwọn guys no tí ọgbọ́n bá rí wọn wà fẹ́ wọn ìwọ fún àyè tó bá rí wọn wà fẹ́ wọn ọmọkọ̀ ro tọ́lọ́run so mo wá fẹ́ advice ẹ̀ hmm. má má change o hmm. mo ti hot gan mo ti hot lọ́wọ́ ṣé bí wèmí bí gbòòmọ pé mo ṣì wà ń bẹ̀ àṣé mo ṣì wà ń bẹ̀ sórí ẹni ni mo ṣẹ̀ṣẹ̀ mọ́ má lọ fọ́nbù má kàn lọ ni wọ́n kọ́ ni pé mo lọ mo gbẹ́rù mi ni o ọmọ wà ń bẹ o orí mi sì wà ń bẹ mo sì fáìn o. ẹ nà mo lóun tọ́ náà àti pé o máa ń try mo máa ń try hmm. if not wàhálà ìkànnì wọn bàbá lọ lélẹ̀ mi mo kọ̀ rótọ́ lọ́rùn ṣé ti jẹun. ọlọ́run gbà fún wa. kí ló ń bí ẹ̀gẹ́ ló ń sọ mo ní ṣe ti jẹun ọlọ́run gbà fún wa ṣé yẹn wò ń bí ẹ anyways jẹ́ kí mi lọ wá nǹkan tó máa jẹ fún un káwọn èèyàn má sọ pé ìyàwó ẹ o ó gbá láìpẹ́ lọ látàárọ̀ kò fún ẹ lóúnjẹ jẹ o ṣùgbọ́n mo ti máa gbàgbé o. ọmọ ṣì wà ń bẹ mo ṣì ń gbóná fẹlifẹli sórí kòkó náà lórí mi ó wà ń bẹ o sórí má jẹ́ ń parọ́ kan jẹ́ ìjẹ́wọ́ fún un pé wọ́n ló kọ́ mo gba nọ́mbà àwọn gáìsì ah yes ọmọ pé mi ò parọ́ máa ń sọ tọ́ wọ́n gba nọ́mbà wọn ah nítorí ọjọ́ sábà máa ní ìdẹ̀yìn èmi ò fún wọn sí èmi o kó má ba lọ máa disturb mi ọkọ máa lọ máa confuse mi ó yẹ àwọn boys ti dùn jù bèmí gba nọ́mbà wọn ìjọ tó bá lọ fún bù pẹ̀rẹ́ ah wọ́n kọ́ ṣàpọ̀ lágbo ń gbé pípa bèmí jáde ọmọ bọ́ sí ìgboro nìyẹn ọ̀ má lọ rò ó mo ṣì wá ń tán àwọn ìyàwó ẹ̀ fine yóò kúkú sọ fún wa ó sọ fún wa wípé you are beautiful sọ gbòòyìn àwa fine àti mọ̀pá fine <laughs> mo bọ́jọ́ lọ fẹ́ dáná. Ah, ọmọ wà bẹ́ẹ̀. ìrùkẹ̀rẹ̀ ti yẹyẹ pé ìwà rere ló fara yẹrẹ ẹlẹ́nu màrí màá sọ túnde mo tètè gbọ̀nà mo yá sáré ọ̀rọ̀ àgbà bí o ṣe lówùúrọ̀ mo pẹ́ dandan àṣẹ lọ́jọ́ alẹ́ ẹnu òrò fún ni ó pọ̀rọ̀ èké ló lè mú wa ṣiṣẹ́ kí ló dé. ah manager ó ti pọ̀ jù àwọn tó gbé quotation ilé ìwà wọ́n fẹ́ jẹ jẹ jẹ jẹ ọlọ́run má jẹ́ kó jẹ company wọn what is this it's too much. ṣe uh, yes uh, i understand ni pé owó iṣẹ́ eh, yes yes but àwọn ilé wọn ti gbà gbà gbà gbà gbà it's not supposed to be ó ti pọ̀ jù. are you for real. i'm telling you ó ti pọ̀ jù kò yí gbogbo nǹkan tó máa rà gbogbo nǹkan tó máa rà kò tó kò tó kọ́tà nǹkan tó kọ́ síbi i'm telling you that. mr debo ṣé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ owó kọ́ ni problem títí wa I understand your point mo dẹ̀ mọ ibi tó ń drive out bọ̀ nǹkan táwa after táwa after ní iléeṣẹ́ yìí quality nǹkan táwa after ni. inú mi dùn mo láìpẹ́ ṣe sọ pé quality ṣe rí ẹni tó sọ pé kẹ̀kẹ́ mi náà kò ṣe pé ó dédé ní kẹ́ lọ́ọ́ pé yàn it's because he knows what I can do I offer quality service but omi ni pé torí pé mo ṣe quality màá máa ní àwọn èèyàn lára ó yẹ yẹn rí o oyè yẹn is integrity. ṣé o mọ̀ pé nàìjíríà ni gbogbo wa wà àdèmọ̀ pé oníkálukú náà máa fẹ́ ta ọjà títẹ̀ wàá fẹ́ fẹnu yọ wàá fẹ́ fi wí títí ara ẹ̀ but you know what i will give you a trial let's see what you can do you understand kò sí wàhálà owó yẹn màá tún àláti pé. ibà ibà ìlẹ̀lẹ̀ ìlẹ̀lẹ̀ alẹ́lẹ̀ ibà ibà ìlẹ̀lẹ̀. adébọ̀wálé ọkọ mi àtìgbà tí wàá ti tiwa ládé. bẹ́ẹ̀ni tẹ́ ẹ ti fẹ́ra yín sílé ní tọkọtaya inú mi dùn sí irọ́ ni mò ń pa o sórí ìbọn kan mà ní pé tìyẹ ọkọ pọ̀ tàbí kan mà ní pé wàhálà mi pọ̀ òun náà ni mo ṣe ní pò kìkì bóyá kí n dákẹ́ kí n ti ẹ̀wòrán ṣe é ṣe bóyá á change nígbà tẹ́ ti ṣègbéyàwó bọ̀ láti gbà yẹn up till now inú ìbànújẹ́ iná ni mo ṣe wà. mọ́mí kí ló dé tí inú mi yóò ṣe dùn Are you asking? Ò ń béèrè. Kò yé mi ni. O ò mọ̀dí tínú mi ò ṣe dùn síyàwó ẹ̀. Mi ò mọ̀ mọ́ mi. Ìgbà tí ò ń ṣe pé gbogbo gbogbo ohun tó ń ṣe, ó ń ṣe lẹ́yìn ẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé èyí tó ń ṣe lẹ́yìn ẹ̀ ló pọ̀, bọ́tí tó ń ṣe lójú ẹ̀ náà nǹkan ni. À ah, dúró irú ìyàwó tó yẹ pé ìyá ọkọ ẹ̀ ló máa kì mọ́lẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní bú mi tá máa yoríṣiríṣi tá a bá wà pẹ̀lẹ́gbẹ́ kò tiẹ̀ ní dámọ̀ ìjọ tí mo bá wà pẹ̀lú àlejò gan kò ní mọ̀ pé àlejò wà pẹ̀lú mi ṣọlọ́ṣọlọ́ ṣalaṣalaṣala kò mọ̀ ọ̀rọ̀ kọ́lá àkí sọ kò mọ̀ wà kọ́lá àkí wù kò mọ̀ nǹkan kọ́lá àkí ṣe gẹ́gẹ́ bí ìyàwó ọmọ. kí ló ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ náà lọ́kọ rí ṣé mo lè ṣe gbogbo eléyìí nílé àwọn ilé àwọn ẹbí bàbá up till now tí bá rí wọn mò ń kúlẹ̀ mò ń fọ́ yàyà pàdé gbogbo wọn ni kò tó kó ní wípé kinní kan ló ṣe mí lénìí kó ní ìkankan ni ò ṣe mí lọ́la kò sọ̀rọ̀ burúkú tíyàwó ò kí ń sọ sí mi àti lójú àti lẹ́yìn ẹ ó dẹ sọ pé inú mi màdé inú mi ò lè dùn sírú ẹ̀ náà ṣé mo lè ṣàdúrà fún láti inú ọkàn mi ṣé mo lè ṣàdúrà fún ìyàwó bẹ́ẹ̀. mọ mi mo ti sọ fún yín pé kẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí mo ní kẹ́ mẹ́nu kúrò lórí ẹ̀ mọ mi ẹ jẹ́ fún yín ṣe rí Tiwalade ń wò yẹn she's a very lovely girl yes mímí ẹ gbọ́ tèmi ẹ gbọ́ tèmi ṣe rí láti ìgbà tí mo ti ń fẹ́ obìnrin I can tell you pé Tiwalade remains the most lovely girl ever ìwà yìí kan ṣoṣo tó ní ta ní pé ah. bí ó burú díẹ̀ bẹ́ẹ̀ ṣe ti mú mi kò sẹ́dá tó máa wà láyé yìí tí kò lábàwọn tiẹ̀ lára ẹ jẹ́ àgbà pé àbàwọn tiẹ̀ nìyẹn àádẹ́ kí la fẹ́ ṣe ju ká máa ṣàdúrà fún lọ ká máa fọkàn tí mummy it's not a big deal that's the only thing tí mo rí ipò jẹ́ problem mi. ó dábàá àwọn títí ẹ gbogbo nǹkan pa ẹ ló dáa àbàwọn ẹyọ kan yẹn nìkan náà ló ṣẹ́kù àbí tí wọ́n dẹ̀ fi ipò da kó máa ṣe lọ bẹ́ẹ̀ tó mm, gbogbo ògbà tẹ́mi bá ti. mi ò ní pé kó máa bá bẹ́ẹ̀ ohun tó sọ nìyẹn nígbà tó sọ pé pleasant do you know the meaning of being pleasant. mo mi mo ní ká máa fàdúrà tì ká máa eh. fàdúrà tí ni. so àdúrà ti tán lé aládùúrà tí mi máa ma gbà nípa pé kọ́lọ́run jẹ́ kémi fẹ́ yìí mi pọ́ mọ̀ kàn àbí kò wù mí kí n pọ́nmọ́ mọ́ mi tó fi wá jẹ́ wípé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú oníwàkiwà lèmi àwákìmọ́lẹ̀ ni màmá fojoojúmọ́ ayé mi máa bẹ ọlọ́run fún ó bẹ́ẹ̀ mi kí n bẹ ọlọ́run kó bá mi wẹ́lò mi ìsìgbèsí ayé ẹ̀ bẹ́ẹ̀ ni irú àdó what do you mean. ẹ má sọ bẹ́ẹ̀ náà ẹ má sọ bẹ́ẹ̀ a máa ma ṣàdúrà fún ni she's a very nice girl ó kọ̀ rí bó ṣe rí ni mú mi ẹjọ́ ẹjọ́ ẹ má bínú oh, ẹ má bínú má change ó máa change. ee àgbélébù yìí máa lágbára o ó dẹ̀ tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀. mọ́mí change. ó dà kó búburú ló wà báyìí. bàbá mi ni ṣebí wà ń sálẹ̀ ṣùgbọ́n àjọ excuse ara wa wá sókè sí. òótọ́ ni òótọ́ ni èmi lè máa bẹ̀rẹ̀ lọ sísàlẹ̀. bàbá mi ni ẹ má ṣe báyìí náà ṣe bá kẹ́kọ̀ọ́ máa kí wa kó dábàá náà. Ah, mo kú balẹ̀ mọ́ gbà yẹn. ìpalẹ̀mọ́ kí ni. Ah, ìpalẹ̀mọ́ mi ò ní kíra mi kú palẹ̀mọ́ ẹni ṣóńgbà tó bá débẹ̀ wá rí mi tí mo pamọ́. pẹ̀lẹ́ ara mi kú ìjókòó. ọmọ ah, mi máa wulẹ̀ máa. ǹlẹ́ máa dìá ṣé dáadáa ni. ẹ pẹ̀lẹ́ máa. Ah, ǹlẹ́ dìá pẹ̀lẹ́ ọkọ mi. ǹlẹ́ ṣé o bínú pé adé jókòó ah, díẹ̀ ọ̀rọ̀ ọmọ àtìyá ó máa ń ṣí díẹ̀ <laughs> pẹ̀lẹ́ ọkọ mi. pẹ̀lẹ́ mọ́mì mm-hmm. mọ́mì ọkọ mi ọkọ mi <laughs> mọ́mì owó lọ́rọ̀ tèmi fẹ́ sọ fún yín o eh. ẹ mọ̀ pé tèmi bá ti rí nǹkan kan mo máa ń sọ ni o lè má sọ bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ ṣe rí mọ́mì aṣọ tẹ́ wọ̀ yìí ó ti pọ̀ ju fàgbàlagbà. No, let me explain to Mumsy. Ó dàbí wọn understand. Yeah, aṣọ tẹ́ wọ̀ yìí ó ti pọ̀ jù ṣe rí ká ní pé ordinary ankara lè tó wá wo sàrà màá wò pé ok fine ẹ múra tó bá éèdì yìí mu pé tó wá lọ tó stone sàrà ẹ mú mi wọn ṣe wẹ àwọn sisi ló máa ń ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yes àwọn sisi ni náà ṣé mú mi ò ni. excuse me jẹ́ kó sọ̀rọ̀ ah kí n tó kó lókè ni mo tiẹ̀ ti kíra mi kú palẹ̀ mọ́ jẹ́ kó sọ̀rọ̀ wọn ò lè rò tọ̀rọ̀ kó má sọ mo gbọ́ ọkọ mi. Uh, mọ́mí ìṣẹ́rí gbogbo hmm. ẹ̀kọ́ chain sọ̀hún ẹ̀wọ̀ akínní sọ wọ́ọ̀ṣì gbogbo ẹ̀ tẹ́ bá múra báyìí nínú ilé kí lẹ fẹ́ wọ̀ lọ síta àbí tẹ́ bá ní pàtí kí lẹ fẹ́ wọ̀. wọ́n mi ẹ̀ mo yọjú yín ṣá tẹ́ bá jẹ iye tó bá yìí sí kí làwọn ọmọ ọmọ yín fẹ́ jẹ tó bá dé. excuse me a ní kó o fi lẹ̀. nùwọ̀ ṣé ọmọ káwọn yẹn máa ronú bẹ́ẹ̀ ọmọ rí bá pamọ́ ní ó ti jẹ gbogbo owó ọmọ ẹ̀ tán gbogbo owó ọmọ ẹ̀ ló fi raṣọ ló fi ra bàtà everything wíkẹ́ máa tún ẹ̀ dáhùn gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ̀ bó kọ́lọ̀ ẹ̀wọ̀n tó wà lórí mọ́ mi ní èèjì wo mọ́ mi bí mo ṣe wà forty years ẹ̀ máa fi jù ẹ dẹ̀ ń múra báyìí nínú wọn sí òun ni náà bí àwọn tó máa ta wigs yẹn fún ọ lọ ṣàlàyé pé àwọn young girls ṣe rú rẹ. a ní kò fi lẹ wọgbọ tí ẹ pọ a ní kò fẹyàn lẹ ah, ah. gbogbo oníjẹkọmọ ọlọmọ sọ gbogbo tó wà nù ẹ ó lè dà ìtàn sí lára tí o máa sọ bó ṣe wọ́n lè dàkóbá fún ẹ o ṣe o jàre o jàre ọkọ mi. ẹ má yẹ káwọn èèyàn máa bú ìyá ọkọ mi mi ò fẹ́ rárá ẹ máa múra tó bá èjì yẹn lọ ṣó yẹ yín gbogbo àwọn ìlú kì í kó wá òkè. ọ̀rọ̀ àmàlà o ṣe o ṣe ọkọ mi ṣé o tiẹ̀ ní nǹkan tó ṣe léèlè tó dùn mọ́ mi nínú ṣorí ká ní pé mi ò sọ fóun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí n ti kúra mi kú palẹ̀mọ́ ni ṣé wá rí today of all days o oh, disappoint mi o in fact èmi ò tiẹ̀ disappoint mi rárá bí mo ṣe rò gangan òun <laughs> ló ṣe ṣe ọkọ mi. ṣé wípé ẹ ti mọ̀ pé mo máa sọ̀rọ̀. mo ti mọ <laughs> ewu da ṣé ẹ ti mọ̀ pé mo máa sọ̀rọ̀. <laughs> ó dẹ̀ da. ṣáà èmi àti mọ́mì ti blend. Ah, ṣe bí wọ ni. ṣe wípé ọ̀rẹ́ mi àti mọ́mì yẹra wa ẹ mọ̀ pé mo máa sọ̀rọ̀ ṣe yí gan. mọ́mì ṣe é rí ẹ mọ̀ pé mi máa sọ̀rọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀. pẹ̀lú ọkọ mi ò ṣe mo dúpẹ́ ṣé o wà ókè. débò wálé ẹ èmi àti ẹ ó dàbí pé a máa tún wá ṣẹ̀ṣẹ̀ wọlé a tún máa wá tún ara wa yẹn rí ègé. ìwọ jókòó tiẹ̀ wo ìwọ wá. ẹ tún fẹ́ sọ̀rọ̀ ni. ọ̀rọ̀ ìfẹ́. gbogbo àwọn bí bó ṣe yẹ kẹ́ ṣe máa ṣe gbogbo ẹni máa explain. yes ma. ẹ má pẹ́ ma'am tẹ bá ní ìbí kí bá yín kó àwọn ẹrù kọ̀ọ̀kan. àwọn sì wọ́n ti já jù láàrin ìbàdàn èyàn fẹ́ mọ́tò ìbàdàn sí Òṣogbo kí mọ́tò tó kún kẹ́hìn ti máa bo jẹ̀dí one five àti pọ̀nmọ́. Ah, bọ̀bọ̀ tí yẹn dùn ẹ̀ jẹ́mi wàá sọ eléyìí fún ẹ. seven to eleven da. Eh, nígbà tí nígbà tí eh, màá gbọ́ èèyàn eh, àgbo oh, ọlọ́run. Hmm. good morning my the wonderful people. good morning. good morning sir. morning o oh, ẹ kú kalẹ̀. good morning sir. bàbá nìyẹn. ẹ good morning sir bàbá bàbá bàbá àtàlélẹ́ yìí o. ẹdúró ẹdúró ẹdúró bóyá bẹ́ẹ̀ mi ṣe rẹ̀ yóò ró bẹ́ẹ̀ o. bàbá yìí tó bá lọ láàárọ̀ á mm. good morning wonderful people ah, ah. tó bá ń bọ̀ lálẹ́ á kí kú ìjókòó wonderful people tó bá tún lọ everyday ṣé ẹ fi pé wonderful tó ń lò fún wa yìí ó ní mí ni o. Ah, ah. kí òun sọ yìí oh, náà o lọ school ní ó ní ah, wonderful. èèyàn ó ó special wa ni na jẹ́ sọ pé ọ̀tọ̀ ó lọ party nìkan ní distinguish and ladies and gentlemen. vip vip eh. ah ṣé o rí ó distinguished wa ni na. àbí ọ̀bẹ mọ wèrè tọ́tọ̀ ẹ̀ bọ̀ wọ́n dà yẹn ìmọ̀ pé ètò bá wọ́n dà ni. àṣà àṣà ni àwọn náà ṣe wọ́n dábò pẹ́sì. mo ẹ̀ṣẹ̀ wẹ́ pé ọ̀dẹ̀ ni gbogbo yín ni. obi èèyàn burúkú náà máa ń special ní area of socialization tiẹ̀. èèyàn dáadáa náà máa ń special. how are you sure pé kò ṣe bad side of wonderful ló ń pè wá wọ́n máa mú ìtòfẹ́ ní good lèmi wọ́n máa mú tiẹ̀ lọ. ok ok èèyàn tó gùn báwo lè fẹ́ kó ronú. kò sí pé fẹ́ ronú máa ronú kékeré kékeré. wo jẹ́ kí mi sọ kíní kan fún ẹ bàbá yẹn náà ò ní gorí igi àgbọn kó máa wó bí kiri náà á sì máa pè wá léèyàn burúkú. ẹni tó bá ga ó máa ronú kékeré ẹni tó bá kú máa ronú ńlá. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o tí bàbá yẹn bá dé lálẹ́ èmi máa lọ bí ìtumọ̀ wonderful tó ń lò fún wa yóò máa sọ fún wa o. o láìsí kó máa wá wàhálà kí. Ah, ah, ẹ̀ tó ní dictionary ní gbẹ́ni sẹ́yìn wo wonderful fẹ́ náà. jọ̀ọ́ kílẹ̀ tó ń bá ronú kí ni ọbí ẹlọ́tọ̀ bóun lọ́tọ̀ kí ló dé bá ronú. ok must he go ma pe wa wonderful people every day. ẹsẹ̀ ni kí ọ̀ pọ̀n yín lé ẹsẹ̀ ni kí ọ̀ kọ̀ọ̀yà ó pọ̀n yín lé wonderful ah, people. a máa bí. tó bá jẹ́ tèmi ló máa ṣe. wọ́n bọ̀dù bẹ́ẹ̀tì lọ́wọ́ kóòsì ìdáwọ́ ó ti bẹ́ẹ̀tì. àǹtí ẹdúró ṣe sọ̀rọ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe fún yín gangan báyìí báyìí nǹkan tẹ́ fẹ́ kí n ṣe ní kẹsàn-án. ọmọ mi ló snow ààrẹ ò yá ẹ dákun tó lọ ìṣàdó mi. mi ìfẹ́ mi fẹ́ kẹ́ bá kúnlẹ̀ fún mi pé ìtàlà wà ẹjọ́ mi ò mọ̀ yín rí ẹ̀dẹ̀ mọ̀ yín rí so kò ní kẹ́ bá kúnlẹ̀ fún mi. ẹ kò ṣàánú mi ni ẹ ṣàánú mi. ẹni wà lọ́sibítù báyìí. bẹ́ẹ̀ ni ok ok kò sí problem ṣé hospital yẹn ò jìnnà sí. àdúgbò bí náà lọ wá àdúgbò bí ló wá. àdúgbò bí ló wá màá tẹ̀lé yín lọ. ẹ máa tẹ̀lé mi ti ṣe ọlọ́run rárá ní sáàmù sí ilẹ̀ ẹ mo dúpẹ́ ẹ kò jìnnà ẹ ṣe. má bá mi sọ̀rọ̀ tí o lọ o má jẹ́ kí n bẹ́ẹ̀ jà o ṣé báwa tí mo bá ìsọ ọ̀rọ̀ tó ń dùn mí ni wọ́n ti fẹ́ sọ́kọ́ kí wọ́n fẹ́ sọ́kọ́ kó wa ọ̀pọ̀ owó bá wò wọ́n ti mi gbogbo má má má má má má jọ láti dọ́jọ́ ọ̀rọ̀ tí mo sọ o ah o ti sọ fún mi tẹ́lẹ̀ pé o ti kówó yẹn o ti bọ̀dọ̀ wọ́n dé ní sọ sí fòrò fún mi sọ o fẹ́ pa mí dànù ni kí ló dé gangan ṣáyé ẹni mo wà ní kí ni problem tó ní gangan <gasps> yes lóòótọ́ mo sọ fún yín pé mo gbà owó mo dẹ̀ sọ fún yín pé mo máa kó yẹn máa kó wá fún yín yes good now mo ń bọ̀ nìyẹn mo yẹ pàdé woman kan nìyẹn ah, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ó bẹ̀rẹ̀ sí ní pariwo ah òun ti gbé òun ti dáràn o èmi nìkan lòun rí o kémi ṣàánú òun o kémi ṣàánú òun o ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ this situation was one between life and death now kí ló sọ pé ó ṣẹlẹ̀ ó sọ pé ọmọ òun wà ní hospital ó wà lórí sick bed ń pé wọ́n sọ pé ọmọ òun máa kú tí òun ò bá kó wọ operation wá this is a woman me it's not as if i have any relation i don't know her i don't know but mo wò pé ní Tiwalade you know ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà ní ẹnì kejì i had to help her. àrùnà ọ̀rẹ́ tó ń sọ kò tí yèmí ó mọ̀ pé greek ló sọ látẹ̀kọ̀ o so language tí mo understand so kí ló wá ṣe lọ́rọ̀ kan orí èèyàn tó sì kò yé mi o mọ orí kò yé mi o dé hospital o rí pé ó sick ọmọ ẹ̀ sick lóòótọ́ i don't understand sorry sọkọ tó yé mi kí ló ṣẹlẹ̀ gangan. nǹkan tí mò ń sọ fún yín pé mo ṣe kò le owó yẹn mo kàn kó mo dẹ̀ kó. ah mo dáràn mo dáràn ìwọ kó owó fún ẹ tó mọ rí mo máa kówó fún ẹ padà náà ìwọ kó owó fún ẹ tó mọ rí èmi ìyàwó ẹ tó ẹgbẹ́ tó bí bá ń pa ẹwà sọ pé ó yá kí n dáná ọ̀fẹ́ tí màá ṣe tí mò ń fọṣẹ tí mò ṣe everything tó bá tún dálé wa tó ní o fẹ́ ṣe kíní màá tún aláwẹ̀ mo wá bèrè one hundred and fifty thousand àkíní tí ìwọ dúró bí kínú mi lè dùn káyọ̀ mi lè kú ìwọ mú owó ìwà kọ́ bọ́ra ta ah èmi kò ti sìnkì mi ọmọ sọ́wọ́ hospital ọmọkùnrin máa dárò sí ẹ lọ́rùn máa sọ́wọ́ hospital kí ló ń sọ. fara ẹ balẹ̀ náà. tí mo ti plan tí mo kọ́ mo ti plan ni. ó ṣe máa fún ẹ. tí mo kọ́ tí mo ti plan ó mọ kọ́ tí mo ti plan pé máa rà àwọn aṣọ àwọn ọkọ̀ kan ẹ̀mí wọn èmi kò ti sí èmi kò ti wà lọ sí ìtúbà ẹ̀ sọ́ni máa pa ẹ̀ máa para mi olóṣìṣì ni onírànú ni ẹ̀ ìṣẹ́wọ̀n yẹn tí mo ti dùn kí ọkọ̀ ẹgbẹ́ lẹ tó sick. ṣe mí one fifty thousand ọlọ́kọ̀ mọ́ ráta mi ò ní gbà mí wọ́ má sà lọ má sà lọ wọ́ lẹ́yìn yìí ni kò ní dọ̀là. tí o pa mí lẹ́kùn elédùá ẹnu ẹnu mi má ṣe mí lọ́ṣẹ́. Ah, ẹ̀yin èèyàn mi good evening wonderful people. ẹ ẹ sà ẹ sà ẹ sà ẹ má bínú o kẹtó lọ mo níbi ìrọ̀ láti bí ẹ sà wá jẹ́ pé tẹ máa lọ láàárọ̀ ẹ máa yà kí wa ẹ ní good morning wonderful people tẹ bá mọ̀ ní ìrọ̀lẹ́ ẹ kí wa good evening wonderful people all the time gbogbo àti mo ti mọ̀ yẹn kí ló dé ẹ jọ sà ẹ má bínú sà kí ni ìtumọ̀ wonderful tẹ máa ń pè wá yẹn. ó ṣe gàrí ẹni wádìí ọ̀rọ̀ ló fẹ́ tó wọ̀ mo dẹ̀ dúpẹ́ náà wípé fún ara ẹni fún mi láyè láti gbé yà. E. ó ṣe jẹ́ pé tòótọ́ ọwọ́ mi ná bí ẹ sí látọdún tó ti mọ̀ mí rélúwé ni mo ti ń ṣiṣẹ́ o. ẹ mo mọ̀ sà. láàárọ̀ kùtùkùtù ibí náà ni màá gbà lọ tí bá ń bọ̀ gbé bàbá yín láàárọ̀ bíi kóhun ọ̀rẹ́ ẹ̀ yìí bó ṣe máa gbọ́ ti dání rè fàájì ni tí bá tún wá ń bọ̀ nírọ̀lẹ́ náà fàájì ni látijọ́ ti wá mọ̀ yìí ọlọ́pàá òde kan mú yín kọ́nà jalè ládùúgbò ẹ̀yin náà mú wọ́n ṣe gbogbo ẹ̀ aṣọ yín tún wá ń dán gbogbo yín wá ń dán bí ẹja Titus ẹ̀ẹ́dẹ̀jalè ẹ̀ ṣe gbá ẹ̀ ṣàwo ṣé kì í ṣe wonderful people ni kódà gan lálẹ́ yìí mo tún fi kún good night wonderful people. good night wonderful man ẹ sọ̀rọ̀ a ní ẹ ṣe ẹ ṣùgbọ́n wọ́n dá wọn lóhùn good night wonderful man. kúlọ̀ nani wá wá wá wá wá wá wá wá wá ẹ bàbá bàbá bàbá bẹ́ẹ̀ bàbá. wọ́n bẹ wọ́n bẹ yín jọ. ilé iṣẹ́ olú ti bọ̀ ilé tó ń lágùdọ̀ yìí. aláyẹ mò ń ṣe ojú ọkì ni. road work Ọlọ́run. road work lọ́sàn-án gangan ebolo aláàárọ̀ ìrọ̀lẹ́ ńkọ́ ọ̀sán gangan lóru. bàbá ni mo ti tóbi jù mo ṣe ń diet. yes i knew this way you are coming look at this guy. wọ́n àpò he dug my phone kí iphone seven i work for my money to buy the phone owó tí mo ṣiṣẹ́ fún tí mo tó ra fóònù tẹbí kọ́nà jọ ni gbogbo yìí náà. ẹ fara balẹ̀ ah a ní ẹni sùúrù ẹ̀rẹ̀ kígbe wèrè. ok ah, mẹ́ni. o tún jí fóònù. no kò jí fóònù kì í jog my phone. ẹni sùúrù ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ah o ti ṣàlàyé àfikún wàhálẹ̀ fara burúkú balẹ̀. iphone seven i work for my money. o jí fóònù ó jog ẹ he jog my phone. ẹ ẹ dẹ farabalẹ̀ náà kẹ jẹ́ kí wọ́n kẹ jẹ́ kó béèrè náà. kí ni problem yìí náà. i work for it i work for am here i wan collect my phone. ara yín tó ń ṣe ìkìlẹ̀ jẹ́ kó balẹ̀. ó jí fóònù wa. no he jog. kí ló ṣe ní ìjẹta. no kò jẹ́ kó jí o kò jẹ́ kó jí o he jog my phone ó jágbà mọ́ mi lọ́wọ́ ni mẹ́ẹ́n. Hmm? no he jog my phone he jog my phone when i was calling. yeah that's my phone phone mi nìyẹn ṣé kò jẹ́ kó jẹ́ ti scratch iphone seven i i work for my money to buy the phone i work for my money. ẹ máa lọ ẹ sáà ti rí fóònù yín ẹ náà ẹ máa lọ náà ẹ wá bíbẹ̀ yẹ kí n sọ àwọn fún yín ẹ máa fọpọlọ sọ̀rọ̀ tẹ bá ń jọ mi o tó ti yé yín ẹ má ẹgbẹ ẹgbẹ ẹnu burúkú sọ̀rọ̀ jọ ibi ìdọ́mà bá ṣe ajá ẹrẹ àwọn olè bíbá ẹrí ni. owó tí mo owó owó tí mo ti ṣe fún my god look at you people. jọ̀nà kí jẹ́ kí bàbá yìí máa lọ jàre ok ibo ló ti gbà sí ibi náà kọ́ ló ti gbà ni ṣẹ́jọ́ wọn ni àbẹ́jọ́ wèrè. tí bá sọ lórí burúkú wà wà sọ lórí burúkú ni ẹ ni. jọ̀nà má bínú má bínú ṣé wọ́n ṣe pé olè fún ẹ ni. Ah olórí burúkú tó ń pè ṣé ìwọ tó jẹ́ kó máa pè ní lítù tó ń pè ìwọ lítù tó ń pè rẹ̀ ní mẹ́rin mélòó la rẹ̀ ní àbọ̀ lórí burúkú ni ẹni. fún òwò fún àwọ ṣe dájọ́ wọ́n fún àbọ̀ lórí burúkú ni ẹni. wo lu yá bẹ wo wo wo a máa fọ wo ìgò máa fọ ọmọ orí ẹ lẹ́nu wo ayé ẹ máa bàjẹ́ sisi ẹ filẹ lu yá ẹ nà sisi lẹ jẹ kó dé ìjà. ayé ẹ ò ní da. ẹja ẹja olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ. ikú ikú ikú. sílẹ̀ sílẹ̀. Ah. ah! Ah! Sílẹ̀! Sílẹ̀! Ah! Sílẹ̀! Sílẹ̀! ilé ilé. ilé alẹ́lẹ́ ibà ibà ilé. sílé ara wa ni nítorí pé wá bá kan lára àwọn tó ń dàdúgbò nù tó ń dàdúgbò nù tó kò bá wí ó lọ jalè ó bá wí ni ó pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n dẹ̀ mú wọn pa. ẹ wo ṣe rí nǹkan tí mi kàn máa sọ nǹkan yẹn kan ni first time no dey pay me o but ṣe rí tí a bá lọ padà ṣe rí nǹkan mi bá kìyẹn kò ní dẹrùn rárá wọ́n máa sáré gan wọ́n á sáré kábàkàbà ọlọ́run ah! wọ́n pẹ́ ọkàn a máa pa márùn a máa pa márùn. ẹ sà nǹkan tó ń tra àti sọ ni pé ṣẹ́rí henceforth anybody tá a bá ti mú inú wọn sà ipò jalè kó jẹ́ pé ordinary gààrí ten naira ló jí jungle justice la máa fún un pípa a máa gbẹ̀mí ẹ̀ straight wo kò ń ṣe pé bóyá tó bá ṣẹ̀ṣẹ̀ jalè lásán à ah, yé sọ̀rọ̀ ilé tó wà ń lẹ̀ yìí tábà wí àmà bí tábà wí sí kó la máa kú sí wọ́n ti pa sílé nìyẹn àwa náà dẹ̀ máa pa márùn. hello my brother ọmọlúwo ni wọ́n ti. èmi ò kí ń sọ ọmọ èkó èmi ò sọ ọmọ èkó ọmọ ìlú òṣogbèlè ọmọ ìlú òṣogbèlè mi ọmọ ìlú òkè gidi. that's okay that's okay. Look, hey, excuse me Mr. Man wọ́n ti pé police station ló wà okay kò bí ìbára rẹ̀ dáadáa. Oh yes, my dear, kán ṣan ẹmọ bẹ́ẹ̀ what's the problem. I'm not bẹ̀rù sá. ọmọ èkó ni wọ́n ń tiẹ̀ ǹjẹ́ o lè gba kéko bàjẹ́. ẹ ẹ sà èkó ò ní bàjẹ́ Baba bàbá bàjẹ́ náà la ṣe ní kó that's all right that's all right uh, you've answered my question the word jungle justice kọ́kọ́ in rẹ̀ ṣe ẹgbẹ́ don't try it Can you mo wí ẹ má ẹ má ṣe é o tẹ́ bá ṣe é kò sẹ́ni lè sọ pé nǹkan báyìí ló máa ti díẹ̀ bọ̀. do you understand tí èkó bá bàjẹ́ eléyìí tó ń wò yìí ó máa sá lọ sọ́ṣogbo ni kò ní dúró yorùbá dẹ̀ máa ń sọ ọ̀rọ̀ kan pé onílù ò ní fẹ́ kó tú tó yẹ pé mẹ́wàá ní ilẹ̀ bá ń jókòó ńbẹ̀ tí nǹkan kan bá ṣe tó yẹ pé èèyàn kan ní ọwọ́ tàbí èèyàn méjì ìdìyà mẹ́wàá tó kù wọn máa pín sórí èèyàn méjì àbúrò ẹnìkan yẹn mo ń bá ẹ sọ eléyìí nítorí pé mi pẹ̀lú ìjọjọ́ mi kú àtọ̀hún wà ní ìtójókòó yìí ò dẹ gbọ́dọ̀ aláhùn tí ò dáa mo máa ń kọjá mo ń bá ẹ ní bèèzì yín mi rí kẹjà ẹni tó bá jalè tọwọ́ ìjọba bá tẹ̀ ibi tó bá yẹ kó lọ́ọ́ máa mú ẹ má take law látọwọ́ ara yín èmi ò ní sọ jù lọ ẹ má ṣe é o ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń jókòó jẹ́jẹ́ tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ yẹ mi ò mọṣẹ́ tẹ́ ń ṣe ṣùgbọ́n mi ò tí ì gan kán fi ẹ̀sùn kan kàn yín pé ah ọmọ burúkú làwọn ènìyàn bọ́ ń jalè yà ẹ yà fine i know that but ẹ try láti reduce ẹ ẹ ń dàgbà lọ ní ẹ kéré sí mọ́. ok sir ẹ ṣe gan sir ẹ ṣe sir. kẹ́ni lọ́gbẹ̀ẹ́ ni. abara alabari biribiribiribirabara lọ́fíìmí dára tí ó pa mí lẹ́kùn tiwalade three hundred thousand naira tó wà nù báàgì yìí òun dà kò ṣàṣìyàn tó wọnú léyìí tiwalade three hundred thousand naira in this bag where is it. baby don't tell me to calm down ah, má sọ bẹ́ẹ̀ mọ́ ibo ló wà. òde ní sùúrù má wọkà rẹ off na hmm. a máa yanjú ọ̀rọ̀ tó wà rẹ tiwalade calm down mi understand three hundred k tó ń sọ three hundred k. three hundred thousand naira tí mo fẹ́ san fún àwọn workers tó ń ṣiṣẹ́ site ọ̀la ni mo fẹ́ kó fún wọn three hundred thousand naira mo kó sínú báàgì yìí mo gbélẹ̀ òun dà owó yẹn gangan mò wá. Ah, ah, my darling o máa láti jókòó one one k báyìí ni àbí. I'm not playing with Don't you. Don't joke with me. Tiwa, má bà mí ṣeré. Ibo lówó wà náà. Sit down, let me explain. There is no problem. Ọlọ́run, there is no cause for alarm Rara, Jókòó let me explain what happened mo ti rántí owó tí n sọ calm down there is no seriously kò sí problem ọlọ́run kò sí problem let me explain ṣúrí ìgbà míì èèyàn máa máa báyọ̀ gbélé wàá dé máa wo àwọn ìwà kan tó wù wàá rí i pé ìwà tó dáa ni mm, o dẹ̀ láti copy àwọn ìwà yẹn tó bá yẹ pé ẹni tó ní làákàyè mm-hmm. you have to copy him because o ti o ti ṣe àwọn kan tí mo tèmi náà rí reason pẹ̀lú ẹ pé ah no nǹkan tó ọkọ mi ṣe at the end of the day ìwọ ló ní point tèmi ò dẹ̀ ní point and I learnt from it so òun ni nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ explain yẹn lèmi náà fi wá behave mo ṣe behave because definitely tó bá yẹ pọ̀ kọ́ mi ló wà ní situation yẹn nǹkan tó kọ́ mi máa ṣe gẹ́lẹ́ òun ni woman kọ́ mà ní mo wà ń kàlé ni mo ń gba tẹ́gùn so mo wá rí woman yẹn ó wá pariwo lórí títì you get mọ́tò ẹ̀ wà wide open báyìí tó ń pariwo ti ya sọmọ lọ́rùn tó sunkún gidi tó ń jọra mọ́lẹ̀ tó ń ṣe you needed to be there o máa rí pé no no no no woman yìí ó ó ó ó wà in pain mo bá súnmọ́ madam kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín ah, pẹ̀lẹ́kún lójú ló fi sọ pé ah àǹtí o lè rub mi ni àwọn òní rọ́ọ̀bù mọ yìí ní broad daylight nílùú tá a wà yìí tó yẹ pé ilé ò tí ì ṣe ó ní broad daylight imagine tó yẹ pé irú ẹ̀ ló ṣẹlẹ̀ sàbẹ̀ mi kí la fẹ́ ṣe wọ́n jí three hundred thousand ah, naira ah, ah, lára woman yẹn owó tí woman yẹn fúnra rẹ̀ woman yẹn fẹ́ lọ lónìí ọmọ woman yẹn wà lọ hospital hmm. wọ́n fẹ́ fi ṣe major operation fún ọmọ yẹn yeah so she was she was she was perplexed so mi nílé ibi tí mo ń ṣe sọ̀rọ̀ three hundred thousand bí ọmọ oníṣojú yìí máìdì mi lọ sọ́dọ̀ ẹ̀ ní sílẹ̀ pé ah. ọkọ mi o in this situation kí lọ́kọ mi máa ṣe bí mo ṣe wọ mẹ́mọ̀ ẹ̀ lọ nìyẹn pé no hmm. nǹkan tọ́kọ mi máa ṣe ni máa ṣe because i have learnt a lot from you ṣé mo pé last time tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ hmm. mo pariwo mo ṣe everything but mo hmm. later re reason pé o point because nǹkan tí mo ṣe láti sọ fún ẹ láti ẹ̀kọ́ náà nìyẹn i just had to come ah. three ah! mi. mo gbẹ ó mà ti ń sú ẹ. tiwọn adé three hundred thousand naira ó kó three hundred thousand naira fún ẹ̀tọ́ lọ. mo ṣàlàyé. Ah, ah, mo gbé ìjẹ́mi ọ̀rọ̀ yóò létí ah, báyìí náà. pàmí pàmí kí mi náà pàmí sí sí tiwọ́ládé okòwò fún yàn okòwò tí wọ́n gbà táwọn tí wọ́n fẹ́ fi sanwó fún àwọn kásìlú sí. bíbí mo kọ́ bí ẹni náà mo ní kí wùwà tó máa ń wù ni náà. mi ò parọ́ I gave it to the woman ni náà and mo tètè believe pé o máa o máa o máa yàn mí báyìí ni. ìwọ ló sọ fún mi gbòkè ṣé wọ́n máa yìn mí. o ti wá láì ṣé bí wọ́n ló sọ pé tí o bá ti need help kí o máa ṣe help ìwọ́n ló máa ń ṣe help now èmi ò dẹ̀ kú mo ah, ní ikú ò lè pa mí eh, náà eh, ìwọ́n ló ṣe eh. help ó ṣe help fún yàn mi ò kú náà mo padà pariwo mo dákẹ́ pẹ̀lẹ́. mo fi kú tí mo dìde tí mo dìde tó máa ma tẹ̀ kẹ́ ṣe blood pressure ó ma ti já scale ìbá kó owó fẹ́yàn kù àbí mo ti kó fún mi jẹ́ sọ́nà kó owó fẹ́yàn kó bí a kì í kú èmi jẹ́ pé owó yẹn ó wà lákàntì ó mi. bébì ṣóbi a láti yọjú ọ̀rọ̀ yìí ni take it easy ṣógbọ́. ṣọlá bàbá pẹ̀lẹ́ kúṣẹ́ ṣọlá ó mọ̀ pé nínú gbogbo àwọn guys tó ń bá wa ṣiṣẹ́ tó wà níbí tó bá níta ni mo mú tọ́jọ́ close um, issue. <laughs> and that's because I love and respect you so much. Eh, Ṣọlá ọ̀rọ̀ kan and I want to tell you the way it is mi fẹ́ parọ́ I want to you know I don't do that. Okay. O mọ̀ pé nílò yẹ balance. Ẹ eh, three hundred thousand ti bí. Gbogbo three hundred thousand. Sure sure sure sure. Shola, three hundred thousand naira Okay. Ìyàwó ó dẹ̀ gbé owó yẹn ó dẹ̀ ní òun fẹ́ lọ fi ṣètọrẹ àánú ó lọ fi ṣètọrẹ àánú. bàbá mi ò understand ṣé three hundred thousand tẹ́ fẹ́ fẹ́ lómi ni àbí titi wá níbàá. sọlá three hundred thousand naira yẹn wo má tẹ̀ wọ́ọ̀dì ìyẹn ọkùnrin nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn ọkùnrin kò tẹ̀ kàn yín rárá ni mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni i just want to beg you jọ sọlá ìwọ ni o lè bá mi ṣiṣẹ́ yìí o i need just one week ọ̀sẹ̀ kan péré ni mo bẹ̀bẹ̀ fún just one week owó yẹn á jáde under one week lágbára ọlọ́mọ yìí mọ bọ́lọ̀ ṣe máa ṣe èmi mọ̀ mo ní gbàgbọ́n kọ́ lọ́ máa ṣe ni just one week Alayen, i will get that money. see it's not about that one week tẹ fẹ tẹ ẹnika tẹ ẹnika fún yín yẹn but problem ni pé àwọn guys ti ń gbàwẹ̀ ìnídẹ̀ẹ́nà rò pé àwọn máa bì happy táwọn bá ti rí owó yẹn gbà so mi mọ bí mo ṣe fẹ́ lọ confront àwọn guys kí n sọ fún wọn pé owó tẹ́ ti ń expect wọn lérò yẹn mọ́ again. sọlá má jẹ́ àfà ọlọ́run á fún un ṣe ọlọ́run á fún ẹ ṣe ṣọlá jọ nítorí ọlọ́run ìwọ ni Bomila láṣìírí ṣọlá ìwọ nìkan ló lè bá mi ah. ṣe jọ jọ please ọlọ́run á pọ́n ẹ lé jọ mo bẹ̀ ẹ́ o mọ̀ pé kò ṣẹlẹ̀ báyìí rí this never happened like this before ó nídìí ni ó ní nǹkan tó fi ṣẹlẹ̀ ni jọ nítorí ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ ẹ́ jọ please. ẹ eh, kò sí wàhálà ẹ eh, máa just follow those guys talk na n bá but ah ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ náà ṣá. ọlọ́run á pọ́n ẹ lé o ṣe. alága ńlá ọlọ́run ó sì wà. sáré wà nínú so nàjọ bó ṣe rí nípàdé. bó ṣe rí bíi kí ni àbó ya wèrè. wọ́n sọ fọgbà wọ́n sọ fún mi pé ọ̀gá gbé tírí kíní ó fún ìyàwó ẹ̀ kó lọ fi tọrẹ àánú àbí nǹkan ń ṣèwà àtọ̀gá ẹ̀. kò ń ṣe fọ́tọ̀ kò ń ṣe kí ni ẹ rí pé àwọn méjèèjì wọ́n jọ ń sinmi ni family wọn ti ní wọ́n ti ní problem bó ṣe wà yẹn. alaye calm down kémi ní sùúrù. you see maye ti promise only in the next one week o máa eh. dówó yẹn padà ah, so ẹ jẹ́ ká fún maye òkè kò rí bẹ́ẹ̀ kò ń ṣe yẹn bẹ́ẹ̀ náà. ayé one week ò ní da àbá fún one month gbogbo owó tó yẹ kémi fi ṣe gbogbo àwọn ayé ẹ fún àwọn sọ fún mi pé kémi fún ní one week kò ní da fún wa àtọ̀gá ẹ̀ rọ́bìṣ lẹ́yìn sọ yẹn ó lọ sọ fún jẹ́ kó mọ̀ jẹ́ kó yé sọ fún kó wọnú ọpọlọ ẹ̀ gbogbo rubbish tó ń bá mi sọ yẹn mi ò lè gba gbogbo yẹn máa change ẹ mọ́ ni. gbàgbé a fagidi gbowó yìí náà. ẹ ok wa ìwọ watch watch èmi náà máa change ẹ mọ́ yín lọ́wọ́. alaye irú wa lọ́wọ́ sì wọlé. ìfẹ́ mi my love <laughs> ṣé o lè jẹ́ àṣà nǹkan fún ẹ lẹ́yìn tó bá bí ọmọ tó wà nínú ẹ̀tọ́ yìí mo máa ṣẹ̀ṣẹ̀ mọ irú ẹni tí mo jẹ́. <laughs> ṣé lóòótọ́. yes mm-hmm. listen wo jẹ́ ìsọ̀n kan fún ẹ mo ti ṣèlérí ń pe obìnrin tó bá kọ́kọ́ bímọ fún mi gbogbo ara ni màá fi ṣiṣẹ́ fóònù àti ọmọ tó máa bí fún mi. Ah, ọkùnrin dé pẹ̀lú ẹnu dídùn eh, a máa bí tọ́ǹsì àárín nǹkan tẹ̀ ń sọnù máa ṣe bẹ́ẹ̀ bọ́ṣe irọ́ ah, ní gbogbo ẹ̀ ṣẹ́yìn ọkùnrin náà kọ́. Oh, o mọ bí mo ṣe nífẹ̀ẹ́ <laughs> rọ you don't know how much I love you. màá kulé o. Ah, mọ́mi. ṣé dáadáa ni ẹ pẹ̀lẹ́ mẹ́ta ṣàlàáfíà ni mo bá yín ẹ pẹ̀lẹ́ ẹ o ẹ ẹ kú àtijọ́ ah, ó ti ẹ̀ di tírítírí ó ti yé mi ó ti yé mi rọra fìdílé lẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi ǹlẹ́ bó ní kúkúra pẹ̀lẹ́ ǹlẹ́ ọkọ mi bó wà ní. ọ̀gá olórí ẹbí ní kí n máa kẹ́yìn méjèèjì. Ah, mo ló ṣe díẹ̀ tèmi náà rí yín náà lèmi gan ṣe bọ́ sọ́kọ̀ ni mo ṣètè dé ní pèkì tó kí n wá wà láàfin ayé ńgbà tí mi ò rí yín ẹ pẹ̀lẹ́ ṣe ṣàwà òkè ah, ọlọ́run ṣe ọlọ́run ṣe àwọn méjì nìkan lè ń kí láti ẹ̀kan ẹ̀ẹ̀kí tó ń bọ̀ náà. <laughs> ah ilé ọkọ mi àtinúkẹ́ pẹ̀lẹ́ ṣe dáadáa ni lágbára ọlọ́run ọwọ́ mi méjèèjì ni màá fi gbé ẹjọ́ nǹkan kan ò ní ṣe ẹ́ lágbára ọlọ́run bó dẹ̀ ṣe ń fẹ́ ẹsẹ̀ ọ̀tún kúnlẹ̀ báyìí wàá máa fi tòsì dìde ní lágbára ọlọ́run ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú ara yín <laughs> ẹ pẹ̀lẹ́ ilé ọkọ mi. ọmọ yín níjọ gbọ̀ngàn bó ṣe ń bí. ọ̀ọ́ ó dà bó ṣe bẹ́ẹ̀ ó dà kó ṣe bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. kí la máa fi ṣe ń lálejò máa nítorí àti ẹ̀mọ́ pẹ̀ ń bọ̀ ṣé ẹ máa manage cold juice àbí um, mo tẹ̀ ní meat pie freezer ah. ṣé kí n bá yín microwave. Eh, ọkọ mi ó mọ tó ń ṣẹlẹ̀ ó ti pẹ́ tí mo ti jáde nílé ìgbà tí mo tún pò mí tí mo lọ náà ni mo tún lọ sọ́dọ̀ olórí ẹbí kí n tó tún wá bí ebi ló ń pa mí ebi tó dẹ̀ ń pa mí yìí ebi àmàlà ni honestly ebi àmàlà pẹ̀lú ọbẹ̀ tó da àmàlà tó fẹ́lẹ́ bí etí irú ìtí mo tí mo rò fún yín lọ́jọ́ tẹ wá tẹ̀lé bí ń pa yín yẹn irú ẹ̀ gangan ló wù mí. mọ́mì ẹ ní ebi àmàlà ló bá yín. ebi àmàlà ni. àmàlà tó fẹ́lẹ́. gidi. <laughs> màá rò ṣe máa like ẹ̀fọ́ ríru mẹ́. ah o ti gẹ̀ tẹ ọkọ mi o ti get exactly just exactly the way i prepared for you ngbàtẹ́yìn náà wá yẹn màá bá yín fi ìpọ̀mọ̀ tó kà sí. o ṣe god bless you máa tọ́jú wọn náà o ṣe mo dúpẹ́ ọkọ mi o ṣe o ṣe ọmọ àṣefúnwọ náà jẹ́ lágbára ọlọ́run o. Ah, ah. Ah, ẹ pẹ̀lẹ́ wọn iṣẹ́ ń kọ́ pẹ̀lẹ́ ọkọ mi ṣé gbogbo ẹ wà pé. ara àti ẹ̀gbọ́n tí ìyàwó ẹ̀ tí ò lè máa wò mí gbogbo gbà èwo tún ni tiẹ̀ náà tó tún wá rárá. àmọ́ iṣẹ́ yẹn iṣẹ́ yẹn ẹ má wọ ẹ má má wà. Ah, ebi yẹn ebi yẹn pọ̀ ebi ń pa mí. ẹ ẹ pẹ̀lẹ́ mo ń bọ̀. ok ọkọ mi mo ń bọ̀ sí. ok ẹ pẹ̀lẹ́ wọn. o ṣé o. yes ma. ẹ̀yin náà jẹ́ wọn mọ́. tiwa báwo dẹ̀ ni ah, o tí gbomi kaná. ó dà bó ní ìwọ̀gùn pé ah. ìwọ̀gùn stupid ò ní làkàyè èmi ò tí ì gbomi kaná ṣé ìrì torí mi gbàtí mo kúrò sí tìrù mo gbé tó fẹ́ lọ dáná lóòótọ́ eh. jọ́nà mo ṣe fún ẹ ní àìsí ìwọ ọmọ pé mi ò ní dáná kankan ó wá bi mí pé mo gbomi kaná. Tiwalade yes ok mo rí pé o grumble lóòótọ́ ah, but àmọ́ ìgbà tí o ṣáà ti gbọ́ pé wọ́n mi sọ pé àwọn ń bọ̀ láti fa ìwé place ń pé ebi dẹ̀ ń pa wọn wọ́n ti ẹ̀ dẹ̀ ròyìn mọ́ wọn rárá pé ah, ok ok ló lè sáré bá wọn ah, ṣe. ah o stupid. what oh stupid òní láìka yìí your mom say your mom say mi ti ẹ̀mọ́ kan ti pa kí ni. say that mo dẹ̀ tún pariwo má má pariwo. kí ni kí ni kọ́ máa gbọ́ kọ́ máa gbọ́ kọ́ ti fẹ́ sọ kọ́ máa gbọ́ no kọ́ máa gbọ́ kíni kíni wọ́n wà considerate rí wọ́n ń ṣàbí amọ̀ gidi jẹ́ kọ́ mọ̀ jẹ́ kọ́ mọ̀ wọ́n ń ṣàbí wọ́n kí mi lọ máa ru ọmọ aládé condition tí mo wà yìí mo ti fọ́n kí wọ́n mọ̀ pé mo fọ́n kí mo fi mm. ṣẹṣẹ bí wọn ah, mọ́mì ṣe mọ̀ pé àmọ̀ ah, pé ń bọ̀ mọ́mì ẹ̀ ṣe máa mu drink to cold àbí kí n bá yín warm ẹ̀ meat pie nu microwave mo ti fún ọ ní lẹ́ẹ̀tọ́ ẹ̀kọ́ kó make demand sí ọmọ náà cross border wọn ọlọ́run bèrè àmàlà lọ́wọ́ tẹ̀mí kí mi máa ru àmàlà yes mo mo mo pariwo mo fẹ́ kọ́ gbọ́ ni mo fẹ́ kọ́ gbọ́ tó fẹ́ gbọ́ wà bẹ́ẹ̀ tó gbọ́ mi kó máa gbọ́ àyà mi ò ṣe bẹ́ẹ̀ mẹ́ ìyá mi ò lè wá mi kọ́ ọmọ sí kí n ra àmàlà kí ló dé kí ni tí wọn. yẹ mọ sí mi ní àlébù tiẹ o bọkọ ṣé wo eléyìí yẹ ẹtọ sí wọn wọn wá gbójẹ náà fọwọ́sí wọn mú jẹ yẹ máa jẹun pàkàpàkà ni ó máa padà lélẹ̀ ó máa kò ní jẹun náà kò sí ẹ̀dùnmọ́ yẹn nu iná ṣe wọn náà máa rọ àmàlà sí má má èkì má èkì má kí ni kí ni. wọ́n gbọ́ kí ni ah. ó ń pẹ́ kó tó gbọ́ ó ń pẹ́ kó tó gbọ́ kó jókòó sílé wa à ní ìdíwọ̀n kí ló ṣẹlẹ̀ gangan náà wọ́n dẹ̀ máa rìn kiri máa rìn kiri kí ló dé ah kọ́ fún ambulance space náà kékeré kékeré kí n máa ra màlà àmàlà kọ́. rádaràda ìlú àpàlà tí ó bá kí n ṣe nǹkan náà tí ó bá kí n ṣe olórí ẹbí tó rémi tó mú mi rí pàlàpàlà ni kí ni mo fẹ́ wá ṣẹlẹ̀ yín in the first place ẹ kí ni mo fẹ́ gbé wá débi báyìí ó wà ní oyún náà ni torí ìwà ẹ̀ náà ni mi ò ṣe lè débi báyìí ṣé èmi nìyàwó ẹ̀ ń bá wí gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ní kíchìn pátápátá ni mo gbọ́ èmi nìyàwó ẹ̀ sọ̀rọ̀ sí ṣàkàṣàkà bẹ́ẹ̀ mo rò pé mo rò pé olórí burúkú ọmọ ni ah ọ̀ ah, sọ fún mi wọ́n ṣe jẹ́ ni mo kàn ń wo bẹ́ẹ̀ náà ni má sọ fún mi pé kí n má bínú mọ́ Adébọ̀wálé má jẹ́ kí n gbé ẹ ṣépè ọ̀rọ̀ ẹyọ kan tó kù lẹ́nu mi tí mo fẹ́ máa sọ fọ́mọ mi àdúrà ni àmọ́ níbi tó bá dé yìí níbi tí ìwọ àtìyàwó ẹ bá dé yìí níbi tẹ mú mi dé yìí mo lè gbé ẹ ṣépè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ so torí kò fi mí sílẹ̀ kó jẹ́ kí bínú ti máa bí ṣé mi ló pẹ́ pé mi ti lè jẹun jù àbọ̀lọ́ ni burúkú ni ìyàwó tó fẹ́ ta ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òṣì ẹ bẹ wẹ̀rẹ̀ mi ò ṣe ní bínú mi ò ṣe ní bínú kí ìyàwó ẹ máa sọ pé mi ti jẹun jù lágbára ọlọ́run tó bá máa bí bọ́bá ìràkùnrin ló máa bí bó ṣe mí ni ẹ nìyẹn. èdè ṣọ́tọ̀ orí ẹ̀ orí ẹ̀ mo rò pé orí ẹ̀ burú ìgbà tẹ́mi wà ní oyún ni ò ní yọ ọkọ bó ṣe wà yẹn oyún inú ẹ̀yẹn ọkùnrin ló máa fi bí tó bá dẹ̀ bímọ ìyàwó ọmọ ẹ̀ á ṣe jù báyìí lọ ìyẹn òtí ẹ̀ ní kò ní fẹ́ẹ́ rí gbẹ́ẹ̀ látọ̀ ni will you stand up get up. I'm begging you kí pé kí n torí pé òkè kí ló ń bẹ̀ mí fún. ẹnu pé obìnrin náà. mo ní mo ti gbọ́ mo ti gbọ́ mi ò bínú mi ò ní mi ò ní délé yín mọ́ tẹ bá délé mi màá ròkè màá gúnyán máa ṣe gbogbo nǹkan tí mo lè ṣe gẹ́gẹ́ bí ìyá fún yín mo wá délé yín kókò bá mi ròmàlà ó ní ìyá òun jẹjẹkújẹ. mo rò pé ó ti sọ ẹ́ di dàkúdà mo rò pé ti sẹ́ni olórí burúkú ọmọ fún mi àbí orí orí ẹ̀ mo ní kò sí kankan mo ní mi ò ní délé yín mọ́ ṣé wàhálà wà bẹ́ẹ̀ ni ṣé wàhálà wà bẹ́ẹ̀ ni ó lè ṣe àwọn bẹ́ẹ̀ náà lọ ṣe sọ lèmi ti àwọn àwọn òbí àtọ́ jàtijàti ọmọ òṣì ọmọ jàtijàti ọmọ ọ̀rọ̀ mi èpè ló ti gbọ́ yẹn èpè ló gbọ́ yẹn. má fi mi dára tí o pa mí lẹ́kùn elédùá. ẹnu ẹnu mi má ṣe mí lọ́ṣẹ́ orí orí mi má jẹ́ rànrìn fẹsẹ̀ sí ìgbé ayé mi má jẹ́ ń dúkọ́. Táyọ̀ tí bá sọ fún ẹ pé gbogbo kìíní yóò sú mi irọ́ mo pa fún ẹ Táyọ̀ ó ti sú mi gbogbo ọ̀rọ̀ yìí ó tiẹ̀ ti sú mi i'm fed up. kí ló ń ṣẹlẹ̀ gangan náà kí ni kan tó ń ṣẹlẹ̀ ó yá sọ fún mi. kí ni ò ṣẹlẹ̀ dúró èwo ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kà fún ẹ náà ọ̀rọ̀ yìí ṣé ti Tiwáládé mo fẹ́ sọ ni tó jẹ́ ojoojúmọ́ ni Tiwáládé ń pè mí lẹ́mìí tí wàládé mi nísìmí fún ọjọ́ kan ṣoṣo báyìí ó ń pin mí lẹ́mìí lójoojúmọ́ ni kí ló dẹ̀ fà owó yìí ni owó ni Táyọ̀ and despite everything tí wàládé she knows ó mọ̀ pé gbogbo nǹkan tí mo ní láyé ni mo fi ń tẹ́ lọ́rùn wọn bá tí mo lè ṣe ni mo máa ń ṣe fún and I still love her but kí ni mo fẹ́ ṣe but wàhálà tí ti pọ̀ jù ó ti pọ̀ jù at this point ó ti pọ̀ jù. ọ̀rẹ́ mi kò sí obìnrin kankan tó máa wà nínú ipò ẹlẹgẹ títí wà ládìgbà tí ò ní kanra àwọn obìnrin wo ló máa wà nínú condition tí ò ní kanra ṣé o mọ̀ wípé táyì títí wà ládé ní ìdíyàwó gan lélẹ́yìn ni ìwọ ló máa ní láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù táyì tí wàá máa kẹ lójú tí wàá máa kẹ nímú tí wàá máa kẹ lẹ́nu lélẹ́yìn orí ìdílé kan tí ò tún lábára ọlọ́run ó máa padà wá tó ṣé o ti gbọ́ ẹ nípa ọ̀rọ̀ owó tó sọ yẹn bí mo ṣe wáyé ní ẹ̀ka ṣe wọ́n máa make sure pé mo ṣe transfer fún ẹ̀ ah. tó kúrò nípa o ṣe Táyọ̀ o ṣe ọ̀rẹ́ mi o ṣe o ṣe o ṣe mo dúpẹ́ lọ́wọ́ o ṣe gan o rí bó ṣe rí náà ni o rí bó ṣe rí ni o ṣe gan o ṣe. nísòwò nísòwò ọkùnrin ní àwọn. of course of course àwọn ìṣòro o ṣàṣe o tiẹ̀ ṣe thank you so much thank you so much i'm grateful. ìgbà wo ló máa lè bá mi rí rí gúnmẹ̀ ṣe. ètò kúrò ní ìrànṣẹ́ fún. o ṣe gan o Táyọ̀ ṣe of course o mọ̀ pé máa san padà máa san padà. yóò bá tiẹ̀ san padà o ṣe. ṣorí pé mo ti bá expect gbogbo ẹ̀ down ṣé mo pé double that amount ní tẹ́lẹ̀ ọba tó bá explain bí mo kàn ṣe rí tèmi náà rí gbogbo ẹ ṣe ń lọ mo kàn do a lot of things orí bí oyè yẹn ṣe wá kiri lọ́sìn. Eh, yes, my love, uh, mo ti rí ògbìyànjú. Um, price yẹn wa okay now. Um, Ọlọ́run á pèsè. Ọlọ́run á pèsè. Ọlọ́run tó ti ń pèsè náà ló máa túbọ̀ pèsè ilé fún wa. So, um, hello. Eh, èmi náà rí i pé one fifty ló kọ síbí, but fifty thousand naira ṣe nìyẹn so at least àwọn kankan wà níbi tó ṣe lè sáré get pẹ̀lú fifty thousand yen. so mo ṣe máa kó ìtókù fún ẹ give it to you but wà á kọ́ tiẹ̀ lọ get àwọn ètò important wà á fi yẹn get ẹ̀ bó bá ṣe ń wọlé sí mi lọ́wọ́ i'll settle you. ah tó bá yá àwọn ọkọ a máa sọ pé àwọn obìnrin bù wọ́n máa sọ pé àwọn obìnrin wọn ò ní làkàyè bí wọn kì í ronú ti ẹjọ́ ṣé ìwọ tí wọ́n ṣe ṣé ó wùwà bí ẹni tó ní làkàyè. tiwa. wọ́n tún wùwà bí ẹni tó ń ronú jinlẹ̀ náà it's not fair bóyá oṣù tí mo fi dúró de tó sọ pé kí ní sùúrù fún kó bá kówó owó ẹrù ọmọ yóò máa rẹ jọ kí ló máa fi ń fojú mi ráre báyìí kí ló dé náà tó hàn pé o lè tọ́jú ìyàwó àtọmọ kí ló fi mí sí condition yìí fún náà kí ni gbogbo ilé náà you like what you're doing mo ti bẹ́ẹ̀ gé nǹkan mo gé pa gé pa bí ó yẹ kí normal ìyàwó ṣe ṣe mo ti ṣe náà mo dẹ̀ ti gé pa sí one fifty are you telling me that you can't afford this amount owó àwọn fifty kí ni kí n fi fifty thousand ṣe kí n lọ love ìyẹn pọ̀ don't say that now kí ló ń bá lóyún sọ̀rọ̀ báyìí. ó láwọn èèyàn kan tó yẹ pé tó bá fẹ́ bímọ báyìí ọmọ yẹn gbọ́n wọn bí express yóò stool ní labour yẹn máa wá because nǹkan tó wà lẹ̀ ó tó ó tó pin ó tó nà o ó yẹ kó sí ní mo fẹ́ bímọ fún náà. gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ìwọ náà ní ṣe ń bẹ̀ o yes gbogbo wàhálà tó kó mi sí ni mo ṣe ń forí fá láti gbogbo ọjọ́ yìí yes wàhálà tó fi mí sí tó ṣe ń fi mí sí ni mo ṣe ń forí fá what's wrong with you fi mí lọ́kàn náà. wo má máa rewind padà sẹ́yìn ọ̀rọ̀ yẹn ti lọ ti lọ yẹn fresh ọ̀rọ̀ là ń sọ̀rọ̀ ẹ̀. no kò fresh because gbogbo kíni yẹn náà mo ṣe ń try láti settle nǹkan tó nǹkan tó fa gbogbo nǹkan tó wà nílẹ̀ lélẹ̀ náà. ẹjọ ṣé ọ̀rọ̀ ọmọ yàtọ̀ sí kọta ń sọ yìí ni àti wọn mọ pé o capable pé o ti lágbára ẹ kí ló fún mi lóyún fún o bá yẹ ká ní sùúrù ni why did you do this to me ṣó fẹ́ embarrass mi ni o fẹ́ káwọn yẹn máa fi mí ṣe yẹ àwọn ọ̀rẹ́ mi kó máa fi mí ṣe yẹ kọ́ ọmọ ni ẹrù ọmọ mi ò tí ì ràjọ báwo ló ṣe fẹ́ tọ́jú mi lẹ́yìn tí bá bímọ no bọ́lá ni fẹ́ ṣe kó mọ bọ́lá ni fẹ́ ṣe a lot of things I don't understand mi mọ̀ pé bó ṣe máa ṣe fún mi lélẹ́yìn náà it's not fair náà kó wá okay kó wá okay o jẹ́ ká sọ tọrọ fa kó wá òkè rárá. tó o bá ti pé máa kó wa fún ẹ. ṣe ìyá tẹ́lẹ̀ mi pé kémi kémi mú fifty thousand lọ sọ́jà ó fẹ́ balance èmi ọ̀ ọ̀gbọ́ èmi ò ní jẹ́ kó ẹ bá mi ó ń lọ àbí ó ń lọ ìfẹ́ mi lẹ̀ kébi ó ti ó ti ṣe kan tó máa ṣe tó wá fẹ́ mi lówó tó tó lè ṣe kankan lọ wàá bá mi bí wàá bá mi bí kò kò ń ṣẹjọ ìṣẹjọ ẹnì kápẹ́ mo ti gba ẹrù owó ẹrù ọmọ lọ́bẹ̀ kí n tó lóyún rárá ò ní máa ṣe gbogbo ilé ìfún mi ó yẹ kí n ti gbà kí n tó lóyún ni màmá ẹ̀kọ́ tó bá padà ṣe fún mi lẹ́lẹ́ kò sí wàhálà wàá bá mi mi wàá bá mi mi omi ò tiẹ̀ ní gbà ní mi jẹ́ kó dojú tì mí. ilẹ̀kùn sí bàbá òdòdó ṣùjọ́ pọ̀ gan sí mi lọ́wọ́ bàbá eh, ara la fi dá gbogbo wa la ó rí ọ̀rọ̀ òní lè ká máa lè sọ sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó lè bá. ti ń lọ báyìí o ehm, ṣe mọ̀ àdúrà ló ṣe kókó ní situation tá a wà yìí àjọ wà ní situation yìí so àdúrà yẹn ló wà very important òun ló ṣe pàtàkì ehm, bí mo dẹ̀ ṣe ń lọ sin mi nípa dé I ah, will soon you know I love you. kókó sì lówó àti tani ibo ló ń gbẹnu ó dà pé o rírun àbí o ronú o ní ronú ṣó yẹ kí ìwọ máa gbẹnu wá ṣó yẹ kó lè máa gbẹnu one time tá a wà yìí ìwọ lórí pé afẹ́rẹ́ ru ọmọ ààrẹ ru ọmọ òórí yẹn ṣe òun gbẹnu wá ìyẹn ohun ẹ̀ ṣàbí you very silly ó ní ẹ mò ń lọ o mò ń lọ mi nípa èdè jọ tó lọ kí ni ti dédé ẹ time kí ló ní ṣe fún mi àtò tètè ń dé náà kí ni kí ni nǹkan tí mo rí wo gain mi nà mo lóyún sí àmọ́ bá ṣe fẹ́ ṣe òun ní gain mi wá ní òun ní pẹ́ jọ tó lọ tó bá tiẹ̀ dé rárá kò ní fa o kò ní kò ní mí ni kò ní mí ni kò sí difference nínú life mi tó bá sì tètè o pẹ́ dé òde rárá kò ní mí ni nà sórí tó bá lọ nsìn tó bá dé rárá ṣùgbọ́n pé kò ní kò ní difference kó mi lè fi ilé ẹ̀ because at the end of the day now èmi fúnra mi mò ń ka kú mi mo fẹ́ rówó tí máa fi tí máa fi ṣe nǹkan tí mo ṣe ti máa bí mo ń sìn mi mo mi fẹ́ ṣe owó hospital ò ní o ti ààrẹ ru ọmọ ààrẹ anything òun bá mi sọ pé o ò ní pẹ́ dé jọ̀ọ́ má dé torí bàtò dé náà kí ló kí ló kí ló ṣe. Tiwalade kí mi lọ kí má dé. má dé o torí tó bá dé ó lè dogun o ó lè dogun tó bá dé mi àti ẹ ó lè dogun wọn ń gbẹnu òṣì bọ̀ ń gbẹnu ra ni bó ṣe yẹ kó lè gbẹnu wá tó yẹ kó mọ́wọ́ wá sórí ẹ ni ẹ pa dànù ni. ṣe ń dóoru mú mi fún mi space jàre olúwẹ̀ ló ti jú sí anytime lọ́mọ lè mọ olúwẹ̀ wọ́n bá mi sọ òun gbò ní pẹ́ jù má tiẹ̀ má dé mọ́ kó kàn kó tiẹ̀ má dé because odidi ẹ̀gùn kò ní mi má dé ni ó tiẹ̀ ní dé because mi mi mi mi mi mi rí ẹ o. ẹnu ẹnu mi má ṣe mí lọ́ṣẹ́ orí orí mi má jẹ́ rànrìn fẹ́sẹ̀ sí. Mr. Adébọ̀wálé ṣe ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ́ ń sọ látàwọn pátápátá òun ló yé mi mo dẹ̀ mọ irú èèyàn tẹ́ jẹ́ mo mọ̀ pé ẹ̀ ń ṣèyàn burúkú èèyàn dáadáa ni because that convince me a lot màá try láti wo nǹkan tí mo lè ṣe fún yín. hello hello. yes. ọ̀gẹ́dẹ́gbẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ máa bọ́ sí ti mo ti gbé ìyàwó lọ sọ́sibítù ó lébọ̀ o. ó iwájú ẹni di ọkàn mi ọ̀gá ó dá ó tiẹ̀ dá tó pé torí mo ti mọ̀ pé ó láìpẹ́ pé kọ̀lẹ́ ló wọlé. ẹ máa bọ́ sí ti ẹ máa gbẹ́rọ̀ mọ́ bọ́ sí ẹ jọ ẹ tètè o ẹ tètè o. ẹ wo orí ẹ̀ mú wa orí ọ̀rọ̀ yẹn mú wa ní díṣẹ́ ṣe ń bá mi sọ̀rọ̀ ọlọ́run á ṣe ọlọ́run á bá fún wa ọlọ́run á ṣe sáà má wọrí má wọrí md sọ fún mi pé kí n kí n kí n farabalẹ̀. okay okay all right. mo rò pé eh, àbúrò ìyàwó mi ni pé ibẹ̀ lọ wà mo eh, pé under normal circumstances mi lè wá báyìí láti wá báyìí òun ló pè é sí pé condition mi ló ti wà pẹ̀lú critical mi ní láti lọ láti kó owó mi ìjọ. ẹ mọ̀ ní ṣẹlẹ̀ Mr. Adébọ̀ mo understand you gbogbo nǹkan tẹ́ ẹ sọ. you can't lie to me I believe that because ẹ ti convince me gan but mo believe pé ọmọ wa ok màá try láti render assistant sẹ́yìn fún mi To bá jẹ́ yẹ pé gbogbo owó tẹ́ ti bá mi cut látijọ́ iná ni mo fẹ́ fún yín padà sí mo nígbàgbọ́ pé ọlọ́run ló bínú sí because èèyàn gidi lẹ́yìn náà ṣé gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ tẹ̀tẹ̀ jẹ́ pé wọ́n máa fún mi ní bí abí owó kan gbìm sí mi láyà gbogbo ẹ̀lẹ́yìn ti bá mi cut bó jẹ́ pé gbogbo ẹ̀yìn náà mo fẹ́ dá padà fún yín mọ̀ pé èmi náà máa ní ládàá lọ́dọ̀ lọ from my own personal pocket màá yá yín mo fifty thousand naira. ó yẹ èyí láti stress rẹ ẹ má ṣe wàhálà ó dà owó tí mo ní màá yá yín yẹn ní wákàtí mo fún yín. ẹni mo aburú kankan láyé yìí ọlọ́run á dúró tì mí ọlọ́run á rán aláàánú sí mi. ṣé mo ṣe ṣé kí bá yín transfer yìí ni àbí káàṣì lẹ́fẹ́. káàṣì ló nígbà tó ṣe kí n sáré máa lọ báyìí báyìí báyìí. ṣé mo ń ṣẹlẹ̀ ẹni tí máa lọ́nsìn máa pè wọ́n kẹ́tọ́ dípa lẹ́bọ̀. ṣé wà ah, lára ṣé wà. Ah, hello. hello. hello. mo ti ń bọ̀ ọ́ mo ti ń bọ̀ ọ́ àwo ibi tí mo gbọ́ ibi tí mo wà mí ì tiẹ̀ mọ ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí one hundred and fifty thousand naira yẹn ti wà lọ́wọ́ mi. oh okay okay okay o máa sọ fún ọ inú ètètè. wo mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ tẹ́. àǹtí ah! ah, mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èpèlé wọn náà ti ń bọ̀ máa tó débi báyìí. kò tí ì dìta. wọ́n ti ń bọ̀. ọ̀rọ̀ ah, ìwọ náà tún bá parọ́ tó yẹ kí débọ̀ máa ṣe báyìí fún mi irú táìmì yìí. àǹtí mi má sọ. ọmọ wa mo ti ṣe ní àti dẹ̀kun ṣe tó. ẹ má sọ̀rọ̀ báyìí náà wọ́n ti ń bọ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ àǹtí mi má pariwo ẹ má pariwo ẹ má pariwo tó bá lè mú kúrò níbẹ̀ yìí ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ má pariwo ìpele ìpele ìpele ìpele iṣẹ́ bíbá yìí ní àgbè ìwúrúkú àti mi ìpele ìpele àìmọ́mọ́ rẹ̀ ṣe sùúrù sùúrù náà ni mo lè bọ̀dá mi bọ̀ wọ́n ṣé ṣe yìí ṣé lè yìí ni ẹ pẹ̀lẹ́. lè wá para wọn jẹ bí mi dá kí jẹ dédé rẹ. yeyeyeye ọkọ ọkọ ìgbà mi ẹgbà mi ó mi ó já báàgì mi báàgì mi báàgì owó ọjà mi ló wà bẹ́ẹ̀. ẹ fara balẹ̀ ẹ fara balẹ̀. ó já báàgì ó já báàgì ẹ dààmú owó ọjà mi ló wà bẹ́ẹ̀. ẹni sọ̀rọ̀ ah. jẹ́ dààmú. mo dààmú mo dààmú oyún ẹ pọ̀ báyìí owó owó owó owó black shirt àti blue jeans ó gbà mí ẹ ẹ ká tètè lọ. àbọ̀ sí olóró ọgbọ́n àbí. wà á lè tẹ̀lé wọn ó yá ìwọ gbẹ́rẹ́ gba bí ọlọ́sìn ni ẹni gba bí ẹ̀mí ẹ̀tẹ̀ tẹ̀lé màá ṣá ẹ̀ fọ̀rùn àfẹ́bọ́lẹ̀ ó yá tẹ̀lé mi ọlọ́sìn ni ẹni. Ah, irú àpapọ̀ wo lè lè bá ìtòrí ọlọ́ọ̀ kí ló dé ó lè tún lẹ́yìn kí ló dé. Ah! not not I'm olè olè. ayé mi ayé mi nínú. ọ̀sán tó lọ sí wa lórí tó lù lọ àti kí o ta sí ọyọ sílẹ̀ o bàbá o bàbá. abúlé mi. Ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ayafilẹ ìyá dídé dídé dídé. ẹnu ẹnu mi má ṣe mi lọ́ṣẹ́ orí orí mi má jẹ́ ràn ní fẹsẹ̀ sí ìgbà ayé mi má jẹ́ ń fẹnu bọ̀ má jẹ́ ń tàràkà má jẹ́ ń tà ọ̀bà má jẹ́ ń tà bọ̀ lélẹ̀. Bàbá gbọ̀wé ṣé bàgì ẹ̀ kí ló wà bẹ́ẹ̀? Obi, Obi, Obi, Obi. Shut your mouth! no obi oníta iná la máa fi ẹjọ́ mi sí. ẹjọ́ ẹgbà mi ẹgbà mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mi ẹjọ́. aláwọ̀ fi yára ti yá ti ṣiyàn mú sẹ́ ọ̀rí pàti ṣiyàn mú ni. Ah, kí ló dé. orí orí mi má jẹ́ ń rìn fẹsẹ̀ sí ìgbé ayé mi má jẹ́ ń fẹ́ dúkọ́ má jẹ́ ń taraga má jẹ́ ń tẹ́ ọba ara má jẹ́ alẹ́lẹ́ ibà ibà ìyẹlẹ. ìṣe wọn ní orí ọ̀kẹ́rẹ́ kúkú tí wọ́n bá bá ọmọ èèyàn sọ̀rọ̀ ńgbà mi ó yẹ kó gbọ́ ni mo ti pè é gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò gẹ́gẹ́ bí ẹni tó ní ìròyìn lọ́wọ́ upon all ẹ rí rè pé ajá ló ń gbó mo lẹ san kọ́kọ́ fún jẹ́ tí mo bá sọ̀rọ̀ báyìí mo ní ẹ̀dá tó kọjá òfin láyé yìí kò sí ibi tá à ń jókòó sí kò sẹ́kọ̀ọ́ tó disturb yín but ẹ má hu ìwà kíwọ ẹ má hu ìwà pálẹ̀ táyé má fi rí tìyín sọ ẹ má bá wọn jalè kì pé bóyá ọmọbìnrin kan lọ títì ìgbà náà lè máa bẹ̀ sí máa lọ sọ pé mo lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ni mo fi bá yín sọ̀rọ̀ látòkèdélẹ̀ now eléyìí tó ṣẹlẹ̀ yẹn sìn báwo ló yẹ fẹ́ ṣe é. are you going to do it sori ìjọba sì ò ṣe débi pé ibikíbi tó ń kó lè máa gbé láyè gbogbo nàìjíríà ni mo sọ ihun tí police station tó fi jìn sí ilé ẹ ò lè rìn ní ten minutes kó tó dé police station so if there is any strange thing kò ná ẹni kankan láti go straight to the police station and make a report fọlọ́pàá kí lọ́lọ́pàá wà fún ọlọ́pàá wà fún ààbò ẹ̀dẹ́ máa pariwo jungle justice kíní kan kíní kan kíní kan gbẹ́wàá ìyá sí look at it now mi mọ bóyá fẹ́ ṣe o mi ò mọ mo ń sọ fún yín you don't need to take law into your hands why ẹ jẹ́ ká zoom pọ̀ mo lẹ́ ọgọ́ lẹ́mú ṣé ó yẹ kẹ́ pa ni àbó yẹ kẹ́ lù ú no ẹ̀ tún wá ṣìyàn wọn ni that's too bad kò sí bóyá fẹ́ o wọ́n fojú balẹ̀ ẹjọ́ the only thing tó lè ṣe ni pé kó ránṣẹ́ sáwọn tán ní ẹ kẹlẹ́ wá brilliant lawyer tó lè stand fún ẹ bọ̀ mo wá adájọ́ tó lè dàlá tó lè fún ẹ mo ti rí. ẹ bọ ẹsẹ ẹ má bèbí sá bọ èyí lè má gbèmí lọkọ ti sá. ẹ ok bóri kí n gbé sí ṣé kí n gbé sínú yàrá mi ni. ẹ lè wo ṣe fún mi sá. you keep quiet. thank you very much tó bá ṣe pé rú ẹ ìwọ ló ní ẹni tẹ́ ẹ pa yẹn dàmí lóhùn kan bá release ẹ̀ ẹ̀nu ayé ti mọ àwọn ọlọ́pàá máa gbó lọ́wọ́ wọn ni àbẹ́ẹ̀kọ́ ọlọ́pàá kò rí bẹ́ẹ̀ ṣe máa ń lérò kò rí bẹ́ẹ̀ o. Well, officer, just take me away. kò ní sáláì dá ẹnu ẹnu mo fi gbàrẹ́ ìjẹ mi. Ah, ah, allah akbar allah akbar allah akbar kẹbíra. Okay, ah àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run gbogbo ìrìn àjò ẹ̀dá láyé ó yọ ọlọ́run jù wá lọ kò sí ẹ̀dá kan tọ́lọ́run dá tọ́lọ́run kápá ẹ̀ bẹ́ẹ̀ dòó dẹ́ ṣe rìn ìrìn àjò ẹ̀ láyé ọlọ́run ti kọ́ bí ó ti rìn ẹ̀ tẹ̀lé mi bóbìnrin bá wà obìnrin gbọ́dọ̀ fi ọwọ́ aṣọ ẹ̀ ó yẹ kó kìbọnú aṣọ ni pàápàá jùlọ obìnrin tó bá ti bẹ ní ọkọ torí àwọn ọmọ gbogbo obìnrin tí máa bẹ ní ọkọ láyé tẹ́ni yóò gbé jẹ́ kí irun ipẹ́ ní ọkọ àtẹ̀bí ọkọ àtàbúrò ọkọ àti fámìlì ọkọ pátápátá kò sí èrò lè sọ̀rọ̀ sí kódà àwọn aráalé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ pẹ́ gan tẹ́lẹ̀ gbogbo àwọn téèyàn ń sọ̀rọ̀ sí àwọn ni wọ́n mọ bí wọ́n ti pẹ́ yẹn ń dì tí wọ́n léèyàn lọ. èyí ò ní fa ọ̀pọ̀lọpọ̀ tóbi òfin pẹ́ńlí ọkọ mọ́ nísìnyí èéfín níwà tẹ bá ṣe yóò tẹ tẹ kó ń bẹ́ẹ̀ bẹ bá tún dé bòmí náà bẹ́ẹ̀ ti mọ̀ ṣe náà nù ẹlòmíì máa bímọ káàkiri tó bá bí kan bi yo bi kan bí yóò bí kan bí wọn mọ asọ̀tàn tí ò dá fáwọn ọmọ. èyí ibi tó bí tọkọ bá fi ti pọ̀jù yóò náà yóò kó a rí yìí ni. bó bá ti bọ́lẹ̀ bó bá ti bọ́lẹ̀ báyìí ó ti jábọ́ nù kò sí kó mọ́ gbogbo ohun tí ìbá ti fi sọ òun láyé òmò dìmú káàkiri pàápàá jùlọ ẹni tó ń bẹ́nu àwọn àyè tó bẹ̀yìn máa ń wà tí ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ òdì sọ́kọ rẹ̀ bóbìnrin bá ń bẹ nínú ìdùnnú tínú rẹ̀ ń dùn lọ́wọ́ bó bá ṣàdúrà fọ́kọ yóò mú bẹ́ẹ̀ náà tó bá ṣépè fọ́kọ yóò mú ọkọ lásìkò náà bóbìnrin bá ń bẹ nínú oyún tó oyún ti dúró sí mi lára tó yẹ kí gbogbo àsìkò náà èpè ní í ṣẹ́ rẹ̀ bá lu àwọn bẹ́ẹ̀ gbà tẹ́lẹ̀ mẹ́kẹ́ bá ti pọ̀ mẹ́kẹ́ bá pọ̀ jàdúrà lọ bó ṣe ti fẹ́ kó rí yóò mú yóò mọ̀ wá ṣe káàkiri yóò mọ̀ wá lọ yóò mọ̀ bọ̀ kò ní ba eléyìí ti ẹkún kọ́ ló kàn ba eléyìí sọ ẹkún o àìṣe dáadáa tó ni òun ló fà á ájàlè tiẹ̀ ló dé àsìkò tiẹ̀ ni àmọ́ ọlọ́run kan fẹ̀yìn ṣe sábà bí aburú fún ni ọ̀rọ̀ tó ń kálukú wá ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ tó ń pè lọ́rọ̀ ni bọ́ọ̀ bá ń pọ̀jù ń fà kó bá fún yẹn kẹ́ ẹ ṣe pé fún jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ti dáwọ̀ ẹ̀dá kan láyé ìjọ tó bá ti bí wọn báyìí tó fi lògbé sí ayé ẹ̀tàn ó lò ogún ọdún ni ó lò ọgbọ̀n ọdún ni tó fi lò tán kò ní ńlá rí ọlọ́run ti dáwọ̀ ẹ̀dá míì tó fi lo ayé ẹ̀tàn báyìí kò ní rálánú kó wọ ọṣẹ jù bẹ́ẹ̀ lọ kó ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ tẹ̀sùbà tí ó mú fi ṣàdúrà kan mú wọn láti mọ́kà bọ́lọ́run ti dáwọ̀ ẹ̀dá kan nù ọlọ́run sì dáwọ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń bí wọn báyìí tí wọ́n bá ti ń tábà yóò sì mọ̀ rí bẹ́ẹ̀ fún wọn bọ́lọ̀ ti dún kálukú ó yàtọ̀ tọ́nú ayé o torí ìdí eléyìí èyí tẹ kó sí ọlọ́run jẹ bọ́m̀bẹ̀ o agbára tọlọ́run bẹ́ẹ̀ bá ń bẹ láyé èyí máa ń ṣẹnu ẹ̀mí rí ni o àpọ̀jù ọ̀rọ̀ kẹsàrà tó lè kàlán ó máa ń dá wa láàlẹ́ ni ọlọ́run kókó ayọ̀ ọlọ́run nàbẹ̀wá Muhammad èyí tẹ èyí tẹ ń ṣe yìí náà ẹ fi ń kẹ́kọ̀ọ́ ni ọlọ́run kó gbàdúrà yín ọlọ́lá haúlà wàlá kùwátà ìlà bìláhì ìrànlẹ́yẹlá àṣẹ bàbá òdòdó ṣùjọ pọ̀kan sí mi lọ́wọ́ bàbá ara eh. la fi dá gbogbo wa la ó rí ọ̀rọ̀ onílé ká máa lè sọ sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó lè bá gbogbo ìwà ẹ̀dá ló lákọ̀ọ́ sí ọba ìlà yìí má fi mí dára tí mi pa mí lẹ́kún. mi lékè ọba ara kò ní lọ́kàn ọba ara kò ní lọ́kàn. ìrùgẹ̀rẹ̀ ti yẹyẹ gbére ìwà rere ló fara yẹrẹ ẹlẹ́nu màrí màá sọ túnde mo tètè gbọ̀nà mo yá sáré ọ̀rọ̀ àgbà bí òṣèlú wúrà mo gbẹ́ dandan àṣẹ lọ́jọ́ àṣẹ.